إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba akíkún tọrọ ìṣe àti àlàfún àlè Muhammad اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد adúgbò fún ọlọ́run ọba subhanahu wa ta'ala lẹ́yìn tí ó tún fi àánú rẹ̀ dára padà sí ìjókòó wáyé ní èdè yìí. ọjọ́ kẹtàléní ogún nínú ọ̀sán ṣàdán ọdún thirty five salamu alaykum wa rahmatullahi wa barakatuh. ní tẹ̀síwájú nínú kìtàbí adab al-mufrad imam al-bukhari rahimahullah ta'ala sọ níbi tí a bọ̀rọ̀ dé òun náà ní jọ́nà kẹtàléní abẹ́ ìkẹrìndínlógójì. باب من وصل رحمه في الجاهلية ثم أسلم حدثنا أبو يمان قال أخبرني شعيب عن جبري قال أخبرني عروة بن مسعود أن حكيم بن حزام أخبره أنه قال للنبي صلى الله عليه وسلم أرأيت أمور كنت وتحنث بها في الجاهلية من سورة وصدقة وصدقة فهل منكم فيها أجر؟ قال حكيم قال bá rẹ̀ nínú rẹ̀ máa ó dẹ̀ máa dúpẹ́ ìdẹ̀ra yẹn ìdẹ̀ra tó ṣe pé kò sí ìdẹ̀ra tó ṣe aláàbí pẹ́ nìkan ti fi ọ̀rọ̀ yìí ṣèbéèrè ẹ ọ lè jọ ọ̀sẹ̀ tó lọ náà ìpè ńgbà tá a mọ̀ yìí pé bí yẹn bá dẹ́ṣẹ̀ kó tó di mùsùlùmí tó bá ti di mùsùlùmí <clears throat> gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ti ṣe kí ni ọ wọ́n ti parẹ́ nìyẹn bó o wá ní dáadáa téèyàn bá ṣe kó tó di mùsùlùmí tí dáadáa yẹn náà ti parẹ́ ni tá a bá gbàgbé ẹ̀rí pé ohun tí a fi fún alẹ́ sí ìjọ yẹn náà ni pé tó bá ti pẹ́sẹ̀ lọ́dá ó tó di mùsùlùmí. ìgbà tó ti di mùsùlùmí yẹn àìsílámù yá di mọ́mọ́ kọ́bìlà ó gba àwọn ìwà ìṣẹ́ tó wù yẹn ìsìlámù tó gbà yẹn ó ti parẹ́ ọlọ́run níbi ilé rẹ̀ ń pa ẹ̀ mọ́. sùmọ́ wáyé pé dáadáa ló ṣe aláàfáà ẹ̀rí fọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ wa púpọ̀ yìí dáadáa yẹn ó dẹ̀ sì máa gba aládàá rẹ̀ padà tó bá gba Islam dáadáa yẹn kẹ̀dẹ̀rẹ́ ó ti ṣe kó tó di kó di mùsùlùmí ẹ̀rí irú ẹ̀ lọ́wọ́ àánú àdìsí nínú àdìsí nàwáwíyà lọ́sàlà ìgbẹ́ ni wọ́n bá gbèrò dáadáa tó dẹ̀ rí ṣe ọlọ́run máa kọ dáadáa tó pé fún tí ó fi di seven hundred tó bá gbèrò tí ò bá rí ṣe ọlọ́run á kọ dáadáa yọ ọ̀kan fún tọ́ba gbèrò kó máa ṣàìdá tí ò lè ṣe ọlọ́run ní kàn kankan fún wọn tọ́ba gbèrò láti ṣàìdá ó dẹ̀ lè ṣe ọlọ́run wọn kọ àìdá ẹyọkan fún ọkọ kámílà ẹni pé àìdá yẹn ò ní pé eléyìí jára àfẹ́ sí aláàtàbà kan àti aláàtọ́mí sí wa àti dáadáa tó wà ní Islam pé tí yẹn bá jẹ́ mùsùlùmí ó yẹ kí yẹn mọ̀ pé dẹ̀ra ni wípé dẹ̀ra kan tó ṣe yí pé èèyàn túbọ̀ lọ tó fi wà nínú ọ̀rọ̀ àwọn ẹni ìṣáájú pé nahnu ìjọ kan là wa tó yẹ pé a'azzana Allahu Islam ọlọ́run fi Islam gbé yìí fún wa táàbá tó wà ń lọ wá ẹ̀yìn àbákanlé nínú nǹkan ẹ̀mí ìdọ́yàtọ̀ sí Islam a'azzana àwọn nìyẹn kọ́lọ́run kó má yẹ̀yẹ̀ wa ojú ọ̀nà táwọn fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ alẹ́ ẹni tó da mọ̀lẹ́bí pọ̀ al-jahiliyyati kó tó di mùsùlùmí thumma aslam ó wá padà gba islam sẹ́sàn yẹn sì máa jẹ́ ti àbíbò ni ẹ̀rí hadith yẹn ni wọ́n kà fún àwọn Abul Yaman ó bá wa sọ̀rọ̀ ó ní Shu'aibu fún wa nírò látọ̀dọ̀ al-Imam ó ní Urwa ó fèmí náà nírò bínú Zubair ó fi Hakim bínú Hizam. Hakim bọ́ni Hizam yìí àná òjíṣẹ́ ọlọ́run ọba ni torí mọ́lẹ́bí Khadija ni. ó ló fún un níròyìn pé nabi ọlọ́run sọ fún anabi wípé eré sallallahu alayhi wa sallam àrọ̀ ayé àrọ̀ àyíta òmò àrọ̀ àyíta òmò rọ̀ ni kúntù àtàhánẹsù bí ha èlìjà èlìjà èmi máa fi ń sin lọ́hùn lásìkò àìmọ̀kànmọ̀kàn ìyẹn ni pé kí islam tó dé èmi máa fi ń sin lọ́hùn ni nínú àwọn nǹkan tí mo fi ń sin lọ́hùn mi ń sí latin bí ká da mọ́lẹ́bí pọ̀ islam tó dé èmi máa fi sin lọ́hùn ìyẹn ni pé kí n tó gba islam wàá ìta kọ̀tìn kásẹ̀rú dọ́mọ kó tó di pé mo di mùsùlùmí mo máa fi ń sin lọ́hùn wọ́n sọ́dà kọ̀tì ṣíṣe sàárà mo máa fi ń sin lọ́hùn máa fi ń ṣèjọsìn kó tó di pé mo di mùsùlùmí fàhálì fàhálì fìhà àjòrò ǹjẹ́ mo lẹ́sẹ̀ nu gbogbo àwọn nǹkan wọ̀nyẹn káàtì ẹni mo ti ṣe kí n tẹ̀ tó di mùsùlùmí kọ́lá hakim hakim dáhùn ní mọ́lẹ́bí ìyá wa Khadija yìí radiyallahu anhuma ó ní òjíṣẹ́ ọlọ́run sọ pé aslamta ala ma salafa min khayri ó gba ìsìláàmù báyìí ó gba ìsìláàmù ti dáadáa dáadáa tó ṣe kó o ṣe ṣáájú ṣáájú kó o tó di mùsùlùmí ni yẹn ni pé ẹjọ́ wọ ìsìláàmù wà àti dáadáa yẹn ni dáadáa yẹn sì wà nílẹ̀ tó gbẹ̀sìn rẹ̀ lọ́dọ̀ ẹ̀rí. Ah, àgbọ́yé dábàá nù hadithi yìí òun náà ní wípé kèfèrí tó bá ṣe àwọn iṣẹ́ kan tó rẹwà tó wá gba Islam tó dẹ̀ kú sórí rẹ̀ gbogbo ẹ̀sìn ṣẹ́ dáadáa tó ṣe nígbà tó jẹ́ kèfèrí yẹn wọ́n máa máa kó gbogbo ẹ̀sìn ẹ̀ fún un.

ẹ̀rí pẹ́ nìyẹn sọ yìí pé àtàhánẹ́tù ha èlìjà èlìjà a sọ yìí pé mò ń fi ń jọ́sìn pẹ̀lú àwọn nǹkan wọ̀nyẹn lásìkò àìmọ̀kànmọ̀kàn. ó fi hàn yìí pé ká ṣe dáadáa sí mọ̀lẹ́bí ká ṣerú dọmọ ẹ̀sìn ni. ká ṣe sàárà àfáláìní ẹ̀sìn ni. òun ló fa Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala fi ta'rifihi lil ibada nígbà tí Imam Ibn Taymiyyah àti wọn fẹ́ júwe ìjọsìn ẹ̀rí pé wọ́n sọ yìí pé al ibadatu ismun jami'un ife ohun tí ń jẹ́ ìjọsìn orúkọ kan ni tó kó sínú likulli ma Allahu wa gbogbo ohun tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí tó dẹ̀ ń yọnu sí ìjọsìn mínàlá àkùwálì nínú ọ̀rọ̀ ni o wàlẹ̀ àfàálì àti ṣe ni o àzọ̀hírọ̀ sí mi ha wàlẹ̀ bàtínà èyí tó hẹ̀ ń bẹ̀ ni àbí ìtòpamọ́ obìnrin yìí pé ìjọsìn kò mọ lórí káàkiri nìkan káti ẹ̀ wà ń zaka wà ń hajj wà ń bẹ̀ ìpẹ̀rẹ̀ wà ń bẹ̀ hajj yóò ti hajj náà wà ń ṣíṣe sàárà wà mẹ́ kí yẹn da mọ̀lẹ́bí pọ̀ wà mẹ́ kí yẹn ṣe dáadáa sí àdùn àbáyé. ẹ̀rí báàbù mi wà ní ọ̀yìn báàbù sílátù dhi rahimi mushriki wal hadiyya ojú ọ̀nà tí ń sọ wípé ká da mọ̀lẹ́bí pọ̀ kò bá jẹ́lẹ̀ bọ̀ wal àti pé kí yẹn tó lè fún lẹ́bù kí yẹn máa fún lẹ́bù ìyẹn mọ̀lẹ́bí tó jẹ́lẹ́bọ yẹn ẹ̀rí pa ti sọ fún wa yìí pé ìjẹ́lẹ́bọ mọ̀lẹ́bí òdiwọ̀n kankan láti ṣe ṣe aláṣùmọ́ pẹ̀lú ẹ̀ ọba jẹ́ mọ̀lẹ́bí yẹn èmi dé àyè tẹ̀sí ni gálámà sílẹ̀ ẹ̀rí páyà tí wáyé fún bó jẹ́ bàbá yẹn tó ipá wọn ni wọ́n lẹ́kọ̀ọ́ sí dáadáa jù ẹ̀rí páyà tí wáyé pé wa in jahadaka ala an tushrika bi mọ́lẹ́ sálákà bíi ìyáìl káwọn méjèèjì tó bá ń ṣe kíni o tó bá ń ja ìlógun lórí pé kò fi nǹkan kéjì mi ọlọ́run ní ohun tó nímọ̀ nípa ìpín yẹn lè fi sin lọ́run fọlá sọtẹ hómà má fi tẹ̀lé fún wọn wọn sọ hebi hómà ìdúnìyà màrúfà ṣùgbọ́n máa bá wọn rẹ́ nípa táyé gbogbo ohun tí dáadáa yé ṣe fún wọn lóbi á kí ọ̀rọ̀ yẹn ò dàrú láfi ń sọ fún wa yí pé èyí tá a bá fẹ́ yẹn jáde kọ́mọ̀ èyí tá a bá ti fẹ́ ẹ jẹ́ ká jẹ́ kó yé wọn wọn fèrè pé hàn hmm, eléyìí là fọwọ́ gbà gbà àfa àgbà lè sọ báìbù yìí ọbẹ̀ sọ wípé ká da mọ̀lẹ́bí pọ̀ tó jẹ́ lẹ́bọ kódà a tún lè ṣẹ̀bùn fún mídíà ní tẹ̀lé níbi ẹ̀sìn rẹ̀ nìkan dé àdìsí yẹn náà kódà wà nùbọ̀ kọ́rí àti muslim náà. دخل محمد بن سلام قال أخبرنا عبده عن عباد الله عن نافع عن ابن عمر رأى عمر حلة الصراحة فقال يا رسول الله لو اشتريت هذه ولبستها يوم الجمعة والوقود إذا أتوك فقال يا عمر إنما يلبس هذه من لا خلاق له ثم عهد أهدي للنبي نعم أهدي للنبي صلى الله عليه وسلم منها حلب فعهد إلى عمر منها حلب فجاء عمر إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله لقد إلي هذه وقد سمعتك قلت في ما قلت قال إني لم أهدها لك لتلبسها إنما هديتها إليك لتبيعها أو لتكسوها فأهداها عمر ليقضي له من أمه مسلم. آه. aṣọ fún ayégbé ojú ọ̀nà tí adé yìí ta ti sẹ́wọ̀n dídá mọ́lẹ́bí tó jẹ́ lẹ́bọ̀ kọ̀ ìjẹ́ lẹ́bọ̀ rẹ̀ ò pé ká má ṣe mọ́lẹ́bí pẹ̀lú ẹ̀ àfàyè sílẹ̀ ni. wọ́n ní hadathana muhammad ibn sallam muhammad ibn sallam bá wa sọ̀rọ̀ ó ní ó fún wa nírò abda látọ̀dọ̀ ubaydillah látọ̀dọ̀ nafi látọ̀dọ̀ nafi látọ̀dọ̀ abdullahi ibn umar ó ní abdullahi ibn umar ó ń rí umar àbí ó ní umar rẹ̀ xulẹ̀ tàn ọ̀ṣọ́ wọ́n rú rí ọ̀ṣọ́ ọ̀ṣọ́ kan tí ń kọ mẹ́nàmẹ́nà ọwọ́ ni yàrá sùn lọ́wọ́ wọ́n mọ̀ rú ní rẹ̀ òṣìṣẹ́ ọlọ́wọ́. làwọn ìṣàrẹ́ ìtàhádìí yìí tọ́ba fi kó lè ra aṣọ ọ̀ṣọ́ yìí ni kọ́lá bí sàáyà ọmọ ìjùmọ̀ tọ́wọ́ àwọ̀sọ̀ yìí níjọ́ jùmọ̀ wọ́n lè lè wò fòódì ìdá àtàwọn tí wàá dẹ̀ máa lọ ọwọ́ ọwọ́ ó fi pàdé àwọn àlejò tí wọ́n bá wá báyìí táwọn èrò bá dé láti ìlú kan bí wọ́n fẹ́ dé ẹ́ níbẹ̀ yẹn ká tètè sáré kéwú mbẹ̀ ó fi ẹ̀pá sọ tó da wọ́n fẹ́ ká máa wọ̀ lọ sí júmọ̀ aṣọ ọ̀sán tó fáyìn dáadáa ni wọ́n fẹ́ ká máa wọ̀ lọ sí júmọ̀ àlejò sì bá ẹ̀yẹn máa ń lọ múra pàdé àlejò ni wọ́n lọ́kọ̀ wọn ti dúró ní òwò ọ̀sọ̀ gidi wọ́n lọ fi pàdé àlejò ẹni pé àwọn yorùbá náà sọ pé wọn bá ṣe ni ni wọn kò ní ẹrí ọmọ rúgbà tó rí aṣọ ọ̀ṣọ́ yẹn ọlẹ yàgbà wọn ènìyàn wọn kàn mọrọ lọ mọrọ rọ ábẹrọ tí wọn kàn fẹẹ tètè sáré padà sílùú ah sẹni dẹfẹ láàfáà náà nìyí ah àfáà nìyí lóun wọn ti rí wọn lọ wọ sáàtì wọn wọ sílẹẹtì sẹni tẹ máa ń ròyìn yẹn nìyí yàrá ń sùn lọ́wọ́ gbà yẹn ó ń wo ìbọ̀là máa ń wí falẹ̀ jò pé mo ń bọ̀ o. ọwọ́ amúra tààrà ọlọ́pàdé wọn ló ṣe wá nù lànà nìyẹn òun ló ti sọ fún wípé nígbà tí wọ́n rò rí aṣọ ọ̀ṣọ́ yẹn wọ́n wá fún àdéhùn sọlá pé tó bá lè ra aṣọ yìí tí wàá wọn jẹ aṣọ fún fún ìdá táwọn èrò bá dé tí wọn àwọn Yorùbá náà máa ń sọ ní bá a ṣe ní ni làá kó kò padà ọdọ àwọn lè rí yẹn táwọn lè à ẹni lè kí láfa yẹn àwọn lè máa ń sọ̀rọ̀ àwọn ní àyọrọ eléyìí àyọrọ ọjọjọ bó ṣe rí yẹn lọ́ba yẹn ọwọ́sọ yẹn ọwọ́sọ lọ́ọ́ pàdé àlejò ẹ̀rí wọn láti sọ́lá àtọ́fẹ́ ya ọmọ ọmọ òrùn kí ló fi ń lọ rí aṣọ yòrò yòrò tó ní kí n wọ̀ yìí ẹnìnẹ́mà yẹn lè dá sọ hábìhì mọ́ńlá kálákọ́lá. ẹni tí ọba ní lọ́rùn ni máa ń wọrọ aṣọ yìí ẹni tí ọba ní kan lọ́rùn òun ni máa ń wọrọ aṣọ tó ní kí n wọ̀ yìí. ẹ̀rí wọn ni súnmọ́ òhùdí alẹ́nàbí mí wọn ni wọ́n á mú ọ̀ṣọ́ mi nínú ẹ̀ wọ́n fi sẹ̀kùn fáànẹ́bí ọ̀ṣọ́ nínú ẹ̀ ẹ̀rí. Ah. wọ́n tún wá mú ọ̀ṣọ́ Umar wa lọ bó jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọwọ́ nílò òjíṣẹ́ ọlọ́run bàásà ilayya hàbì ìwọ lọ́wọ́ sẹ́ǹdì sí mi ọ̀ṣọ́ tí mo sì ti gbọ́ ohun tó sọ ohun tó sọ nípa ọ̀rọ̀ yòrò yòrò aṣọ báyìí àdúgbò sàláwá níbẹ̀ inni lam uhdiha laka litalbasaha aṣọ ọ̀ṣọ́ tí mo fún ẹ̀ mi fi sẹ̀bù fún ọ kó fi lè wọ́. innama ahdaytuha ilayka ṣùgbọ́n mo fi sọwọ́ sí ẹ lè tẹ̀lé àhá kó ta láti náwó rẹ̀ ó fi hàn yí pé bọ́kùnrin ò ṣe gbọdọ̀ lo góòlù ẹja tó sáré máa tètè kéwú mẹ́ ọ̀pá àlè ta àlè ta dáadáa àríkèsí aṣọ àárín tá a lè tá gbọ́dọ̀ wọ̀ àlè ta dáadáa pẹ̀lú ọ̀sán ti ọlọ́run sọ wípé aṣọ yìí mo sẹ́ǹdì ẹ̀ sí ọ kó o lè kó o lè ta a ò lè tẹ̀sù ha? àbí kó o lè wọ́ fún yẹn gẹ́gẹ́ bá sọ wípé kẹ́lìmọ̀ tó kàṣà kẹ́lìmọ̀ tó kàṣà ẹ́ láha mọ̀fọ̀rùnláàdì mọ̀fúnlù méjì ni máa ń fi kíni o ní máa ní ìyẹn gbólóhùn kàṣà kàṣáwùtùhù sáwùbà bọ́sẹ̀ rí nìyẹn kàṣáwùtùhù sáwùbà mọ̀ wọ́ sọ fún un. abẹ́ ti rí ẹ̀rí hadith yẹn ni pé kullukum aari ìlànà àtọ́tù fásitẹ̀kìsóní àtùkù ẹ̀dìrí òwe ni àtùkù nítorí pé oríṣi nǹkan le wa ọlọ́run le da sọ àṣírí bó yẹn gan ààrẹ rí nǹkan rẹ ọlọ́run lè da sọ àṣírí bó yẹn ó yẹ subhanallah wọ́n tún aṣọ pẹ́lú òǹgẹ́ ló tún lọ́rọ̀ yẹn mọ̀ pé àdéhùn àbíyáre ló fi parí àti sọ̀wéèl àdéhùn kódòsì fẹ̀kù lókun màárí ìlànà fasátù gbogbo ilẹ̀ wà ní òwò àfẹni tí mo bá wọ sọ fún pásítẹ̀kítúni ẹ wá sọ lọ́dọ̀ mi ẹ wá wíwọ̀ lọ́dọ̀ mi àtùkù máa wọ̀ fún ipò dáfọ́ aṣọ ó yẹ kọ́ lọ́run lè wọ nǹkan míì fún yẹn lórí pé yẹn nídìí yàtọ̀ sásọ Kini ọ̀sọ́ yìí ló fi sọ wá o ọmọ o ọmọ mi wà lọ bó jìṣẹ́ ọlọ́run fèrè òjìṣẹ́ ọlọ́run bá sa iléyà o lè sẹ́ndì eléyìí si mi ọ̀kọ́ ti sẹ́mi àìtúkà kó tẹ̀kí hàmà kólì mo ti gbọ́ sọ ohun tó sọ nípa aṣọ ọ̀ṣọ́ àti sọ̀sáláwá ní bẹ́ẹ̀ ni ẹnì lẹ́mu ọ̀hún di ha lẹ́kì lẹ́tẹ̀lì bàtà ha mi sẹ́ndì aṣọ yìí sí ọ mi fi sẹ́kùn fún ọ pé kó wọ̀ ẹnẹ́mà àdéhìtù ha ilé ìka ṣùgbọ́n mo lìtẹ̀bí àhá kó fi lè ṣe kí ni o kó o lè ta àwọn olè tẹ̀sù àhá àbí kó o sì lè ṣe kí ni o kó o lè wọ́ fẹ́ lómi kó o lè wọ́ fẹ́ lómi ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti dọ́gbọ́n orí kékeré ta kí n bẹ̀ pé ìwọ̀n tá a gbọ́dọ̀ lò yàtọ̀ sẹ́ni ẹlẹ́dẹ̀ o lọ́dí yẹ ẹ̀fọ́ wà náà ti wọn pé ìwọ má jẹ ẹlẹ́dẹ̀ sùn mọ́ lè fi sẹ́kùn fún aládùúgbò rẹ̀ sínú ẹ̀sìn tiwa rẹ̀ lọ́dí yẹ ń ẹtì asọ aṣọ àárín góòlù tọkùnrin wọ a lè dá síyàn sí ṣọ́ọ̀bù góòlù kí wọn máa dá dá ah, nǹkan tí wọn lọkùnrin lò níyìí àbí góòlù àbí kọ́ọ̀bù góòlù tó pé mẹ́lẹ̀ yóò ti ṣọ́ọ̀bù ẹ̀ tọ́lá àwọn míì máa ní dèdé àwọn kékeré kan lọ́rùn àwọn lè lo góòlù láyé ti wọn ààrẹ ti kẹ́sì wọn gbogbo ayé wọn wọn lò ní bíbáyìí ẹ̀rí ìgbà tí afáwọn ọmọ rúgbọ́n nẹ́bí wípé aṣọ mi ní kò tà àbí kò dẹ̀ wọ́ فأهداها عمر عمر umar wa لأخ sẹbùn من أمه مشرك omihi mushrikin ọwọ àfi sẹbùn fún arákùnrin kan tó jẹ lẹbọ tó yẹ pé ìyàpá wọn kọ gbẹlẹbọ lò kí ló wọn lè lo góòlù sí mọ̀ pé kò sí kankan tí wọ́n gbà lọ́dọ̀ ọlọ́run tẹ́lẹ̀ ààrẹ ti gẹ̀ẹ́sì lẹ́yìn kọ́ láyé ìjọba ti láyé ìkàláàsì ààrẹ ti gẹ̀ẹ́sì nínú àwọn tí wọ́n ní kàláàsì tí wọ́n ní ìpínlẹ̀ ọ̀run òpìdánẹ̀ ń bẹ́ẹ̀ bí àbí àwọn òkè dáná mbẹ́mbẹ́ bẹ́ẹ̀ làwọn ẹni tó ń wọ góòlù tó ń wọ àwọn aṣọ bẹ́ẹ̀ àlàyé àdéhùn yìí ti lọ pẹ̀lú àwọn ìdá àtisọ́ àtisọ́ ṣáájú káwá lọ wọ nàmbà twenty six ìbáàdì bírì lè wá lédè alimọ̀ṣẹ̀rẹ̀ lójú ọ̀nà ìṣe dáadáa sí òǹbí tó jẹ́ ẹlẹ́bọ náà ojú ọ̀nà mi ni báàbò tàcálẹ̀mù mi ni ànsáàbìkùn mọ́tẹ́sílù nàbíhì arhàmẹ́kù ẹ lọ́ọ́ kọ́ nípa ìrẹ́yìn ihun tẹ́ fi dàmọ́lẹ́bí yín pọ̀ lọ́kẹ́kọ̀ọ́ ń pa ẹ̀ tààlẹ̀mù tààlẹ̀mù sì lọ ó lè túmọ̀ yìí pé ìhìnlámù ẹ mọ̀ nínú rẹ̀ yín ihun tẹ́ máa fi dàmọ́lẹ́bí pọ̀ pẹ̀lú ẹ̀ ẹ mọ̀ nínú rẹ̀ yín. بن خالد قال حدثنا عتاب بن بشير عن الضحاك بن راشد عن الزهري قال حدثنا محمد بن بلال بن مطعم أن جبال بن مطعم أخبره أنه سمع عمر بن الخطاب رضي الله تعالى عنه يقول على المنبر تعلموا أنسابكم ثم شلوا سلوا أرحامكم والله إنه لا يكون بين الرجل وبين أخيه شيء ولو يعلم الذي بينه وبين من داخل في الرحم لأوزعه ذلك عن انتهاكه آه عن انتهاكه ojú ọ̀nà yìí ń sọ fún wa pé ta'allamu ìtumọ̀ rẹ̀ pé i'lamu ẹ̀ mọ̀ ẹ́ min ansabikum nínú rẹ̀ yín ma tasiluna bihi arhamakum ìwọ̀n tẹ́ fi dá mọ́lẹ́bí yín pọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé mọ̀ràn yín dáadáa ohun tó fi mọ́ ọ ìyẹn ni pé lọ́ọ́ kọ́ mọ̀ bó ṣe mọ gbogbo ibi tí ìrìn ẹyin tí wọ́n tawó ṣe tí wọ́n tawé ṣe gbòdé tó fi lè mọ̀ bí alágbájá ó yẹ kí n ṣe báyìí fún ìtẹ́lẹ̀ yìí wọ̀nyí lọ yẹ kọ́ mọ́ ó yẹ kí ìtẹ́lẹ̀ yìí ju ìtẹ́lẹ̀ yìí ìyẹn tún kọ́ mọ́ ẹ̀ lẹ́yìn ah, ọ̀gá ọmọ bílẹ̀ afárí ṣe jẹ́ sí ọ ni ibẹ̀ ni wọ́n ti wò yá rẹ̀ mọ̀ pé àwọn Yorùbá náà máa ń sọ wípé òbí ni òtó ni ọkọ mọ̀ yẹn kọ́ gba nẹ́ka díẹ̀ má lọ gbá tẹ̀ ìranù ìtẹ́ gidi wọ́n fún ọ nítẹ̀ tí wọ́n pèsè yẹn pé nígbà tí nǹkan báyìí tó fi rí báyìí ẹni tó padà gbà á tọ́ nìyí torí ìyá rẹ bíi tẹ́ gbàrà báyìí bó ti kú nìyí ẹni tó fún lọ́yẹ̀ ni wọ́n rú tẹ̀ ọ̀dà kò tiẹ̀ fún lọ́yẹ̀ òun lọ́tọ́jú ẹ̀ kí yẹn lọ kọ́ rú tẹ̀ tọ́wọ́ ìmọ̀ wípé abáyé ló ti yẹ kí n ṣe fẹ́ ni. amúrú bínú kọ́lí wọ́n bá wa sọ̀rọ̀ yìí pé hadassana asab bínú bashir wọn náà wà sọ látọ̀dọ̀ ishaq bínú rashid látọ̀dọ̀ zuhri wọn ni hadassani muhammad bínú jubair bínú mut'im wọn ni jubair bínú mut'im ó fún un nírò yìí gbóhùn gbọ́ umar bínú al-khattab radiyallahu anhu kó dẹ̀ orí mímbàrí lógún jọyàn mímbàrí tí mọ́mú máa ń dúró sí tí máa fi ń bá àwọn yẹn sọ̀rọ̀ ń jọ ọjọ́mọ́ wọ́n níbẹ̀ ni wọ́n máa rò dúró jọ yẹn tó sọ pé ta'allamu ansabakum ẹ mọ̀ràn yín dáadáa o wá wọn kàn kódà bẹ́ẹ̀ bá tẹ lábẹ́kúta wá kàn wọ́n bẹ nìkan jọ kàn mọ́ ní sọ́mọlé ìyálóde lábẹ́kúta àbí ìta ìyálóde oníbẹ̀rẹ̀ wọ́n ní ìran ẹ̀yá mi ń bẹ́ẹ̀ nǹkan wàá rántí béèrè léyìn ẹ̀dí kẹ́sì ìwọ ní ọlọ́ọ̀ kẹ́kọ̀ọ́ bó ṣe tagbò bó ṣe tawé lọ tagbò yẹn ọlọ́ọ̀ kọ bóyá ọyọ ni bóyá abàdàn ni bóyá òkè wo ni wàá lọ kọ. ẹ mímọ̀ nípa àwọn ọ̀rẹ́ yín tọ́ mọ̀ wọn tilétilé pé àtẹlọ́yọ̀ hmm, pẹ̀lú nǹkan báyìí. irú èmi ní sílá ọkùnrin mọ̀tẹ́lọ́yọ̀ ní mọ̀tẹ́lọ́yọ̀ nípasẹ̀ bàbá bàbá yà. sílá ọkùnrin mọ̀tẹ́lábẹ́kúta ní mọ̀tẹ́lábẹ́kúta nípasẹ̀ yáyà abákún tú àwọn òtòkè ọlá náà wà wọn ní kan táwọn náà ti tẹ̀ wá ọ ẹgbẹ́ gbogbo àwọn ọba tí wọ́n lè láwọn jẹ nísẹ̀yìn báyìí ń sìn kò sí bí wọn ò ṣe nísẹ̀yìn pẹ̀lú bò bò nílùú àwọn arẹ́gbẹ́ ìjẹta wọn gbọ́dọ̀ má tẹ̀ pẹ̀lú wọn ẹgbẹ́ ogun pátá tàtàrẹ́ ń dè nílé mbẹ́ ìtẹ̀ní ń parẹ́ yẹn àgbẹ̀ ńgbà ó ti pẹ́ ọmọkùnrin tó ń bí ń kú lọ́yà wọn bá ní ẹja ọmọbìnrin ọmọbìnrin òun sì lọ fẹ́ ọwọ́ ọ̀bùnkún tiẹ̀ ọmọ tó bí tóun jọba láti gbà àwọn ni wọ́n kọ́ pélé àwọn wá pọ̀ tó bí wọ́n ti pọ̀ tó yìí ẹni tó gbogbo àdáyà ni ẹ àwọn ọ̀fẹ́ káwọn jẹ̀dá ẹ rí káwọn ọba sẹ́yìn olé jẹ̀sà kó níbì kan ọ̀kẹ́ ẹ kó ń bí ìyẹn à wọ́n àwọn àgbàgbé ìpínlẹ̀ ni wọ́n bá wulẹ̀ ń jọba ńlẹ̀ yìí ṣèbí ń bẹ̀ wọ́n ti wá lóòótọ́ ọmọ wa lọ́lọ́ọ̀fẹ́ wọn lọ́hùn bẹ́ẹ̀ dẹ̀ nínú sẹ̀rí ànẹ́ẹ̀dẹ̀ ni ọmọbìnrin àáfún ní nǹkankan tẹ́lẹ̀ àní fún ní nǹkankan ìmáwọn ti dẹni tí ń pàṣẹ lé àwọn aláṣẹ yìí lórí báyìí nìsín ìtàn eléyìí ò sì lè padà wọ́n ti kọjá. ta'allamu ansabakum ẹ lọ nímọ̀ nípa àwọn ọ̀rẹ́ yín dáadáa thumma silu arhamakum ẹ wá dá yẹn pọ̀ nígbà tó ti mọ̀ bí nǹkan yẹn ti kanra wọn sí ní ọdún mọ́ni mo fẹ́ wádìí ìtàn ilé wa wọ́n á lọ síbi kan tẹ́mi wò pọ̀ yẹ kí n ti gbọ́ wọ́n ní padà sọ́dẹ̀ yín ọ̀dẹ̀ yín gan nípìnlẹ̀ ntọ́ bá gbọ́ ń bẹ̀ lọ́rọ̀ àwa ń tiwa wọ́n fún wa láàyè àwọn ti gẹ̀rẹ́gẹ̀ jígẹ̀ ẹ̀rí wọ́n ní wàláhì wọ́n làfa ọmọ rẹ̀ sọ wípé innahu la yakunu bayna ar-rajuli wa bayna akhihi shay'. yóò máa wà láàrin èèyàn àtọmọ ọ̀yá rẹ̀ àṣẹ nǹkan kan máa ń wà láàrin wọn. wọ̀lọ̀ yá ìlànà lẹ́bi bẹ́ẹ̀nẹ̀hù wọ bẹ́ẹ̀nẹ̀hù mí ń da kílẹ̀ ti rọ́hìm. tó bá ti pọ̀ mọ ohun tí ń bẹ láàrin wọn àtẹnìkan nípa ìjẹ́mọ̀lẹ́bí láàwùzá àwùdá ẹ̀líkà àní ti hákìhì. ìyẹn sì máa ṣe kí ni o á kó láfàró láti má fa kàkà ènìyàn yá ah, ọ̀rọ̀ ni ò yé rárá rárá lọ́ọ́ kọ́ tán ọmọ gbogbo rẹ̀ yín tọ́ba tí wàá mọ báwọn rẹ̀ yín bí wọ́n ṣe pọ̀ tó tọ́ ọmọ gbogbo bí wọ́n fẹ́ dé ọwọ́ àmà ṣe dáadáa sí wọn. nítorí pé gbọ́n mi sí omi òtò kẹ́lẹ́ ṣẹlẹ̀ láàrin wa àtẹnìkan. tọ́ba ti pọ̀ ọkọ́ tẹ̀ yẹn tọ́padà wà lọ sí bí a ara lílọ wá já ọmọ bolókèrè náà ni ẹnu ga èèyàn gbọ́dọ̀ jà pẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ́yìn yẹn ò tí ì yẹ rárá ìyẹn máa máa kó yẹn lápá ti mọ̀ dáadáa. anìntì hákìhì kò ní jẹ́ kí yẹn fagagà ẹnìyẹn ya ike wọn bá lè bàjẹ́ kó bàjẹ́ yẹn kó ee eh, ọkọ ọkọ mi ọ̀yá lọ́ọ́ rà mí sí báwo wá ní àyàrá ò gbélé pọ̀dọ̀ yín rẹ ní báyìí ẹ wá lọ ọkọ yín náà lè bọ́ pọ́ńtà rẹ̀ kéèyàn bá kọ́ ó ti ọ̀rọ̀ yẹn ò tí ì gan ẹnìyàn bá dín yàn sẹ́mi. ẹ̀yin bẹ́ẹ̀ ní fámìlì kẹjọ lẹ́yìn tó adé lónìí àti atẹ́ níjọ́ tí mo fọ́ pọ́ńtà yín pọ́ńtà ọkọ̀ yín ẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe tó ń jọ́ nì. orí bẹ́ẹ̀ jẹ́ àwọn wá tán o ẹsẹ̀ yìí lẹ́yìn ó fi da gbogbo ẹ̀rú o ìfẹ́ ọmọ kan tó fi lè mọ dáadáa tó máa ṣe ẹ̀rí. kéèyàn mọ ìrẹ́ mọ̀dí àtò ilà sílátọ̀ arham àgbáyé dábàá náà hadith yẹn nìyẹn kéèyàn bá mọ̀ rẹ̀ ẹ̀rí kéèyàn mọ orúkọ gbogbo àwọn ẹlẹ́bí téèyàn fi lè máa ṣe dáadáa sí wọn kéèyàn mọ̀ rẹ̀ yẹn kò ní jẹ́ kéèyàn dà kò ní kí kò ní já yẹn kò sì ní hùwà ọ̀dà ọwọ́ akẹ́tì sọ fáwọn ará àdúgbò ńgbò tí màdúgbò tó ti wá pé kódà tí nǹkan kan bá nù yìí ẹjọ́ wọn gbọ́ wọn palapala bí à ń jalè tí wọ́n bá sì sọ fún yọ wá bó ti mọ ibi tóun ti wá wọ́n mìíràn pé yóò ti bá àwọn ènìyàn sọ̀rọ̀ pé tẹ́ ẹ bá ń jalè yín ẹ sàmì sáwọn bíbá yìí ẹ má dé níyì o láti ẹ gbọ́dọ̀ jẹ fún ara wọn o. ìmọ̀ mọ̀lẹ́bí yẹn ó máa máa kó yẹn láfàrò kò kí yẹn jà kò ní kí yẹn ṣe pálapàla ságbègbè bẹ̀ yẹn. ìyẹn ó máa fi ọwọ́ mọ̀lẹ́bí yẹn ó máa fi àwọn wọn ò bá rìn yìí clear wọn ní ọmọ rẹ ọkàn dídí ṣe kó túbà wípé tà á lẹ́mu ẹ mọ gbogbo àwọn ọ̀rẹ́ yín dáadáa bọ́mi sí omi ò tó nǹkankan lè wà láàrin yẹn kẹ́ sọ́mọ ẹ̀yà rẹ̀ tó bá mọ ohun tí ń bẹ láàrin òun àtẹnìyẹn nípa àsopọ̀ mọ̀lẹ́bí ni láàwùzá àhùzá ẹlẹ́kẹ́ amíní ti hàjì ìyẹn máa kó lọ́wọ́rọ́ láti fa gàgà ẹnìyẹn ya títí mọ̀lẹ́bí mo fi wo kíní yìí níbẹ̀ kàn bá bínú ẹni bínú náà ni àlájò ẹni bínú náà ni. bí tá a ti kan rẹ ni ọ̀sẹ̀ bú hadith tó tún wà lábẹ́ rẹ̀ wọ́n ní hadith ahmed ibn yaqub. قال أخبرنا إسحاق بن سعيد بن عمرو أنه سمع أباه يحدث عن ابن عباس أنه قال احفظوا أنصابكم اصلوا أرحامكم فإنه لا بعد بالرحم إذا قربت وإن كانت بعيدة ولا ولا قرب بها إذا بعدت وإن كان قريبة وكل رحم آتية يوم القيامة أمام صاحبها فاشهد له بصلة إن كان وصلها وعليه بقطيعة إن كان قطعها. حديث إلي يعني wọ́n ní mọ̀kúfù ni hadith tí wọ́n dá dúró lọ́dọ̀ sàhábà sáré dẹ́dẹ́ gbádùn ó dẹ̀ tún lálàáfíà fi alégbé lọ́sọ́dọ̀ àná sàlám ìmáàmù tọ́yánì sí ńlọ́fàáyọ. wọ́n wà nù as-silsilatu sahiha. لشيخنا العلامة العلباني رحمه الله تعالى wọ́n حدثنا أحمد بن يعقوب أحمد وما يعقوب ọba wa sọ̀rọ̀ pé ìsáàkù fún wa nírò ọmọ Sa'id ibn Amr wípé òun gbọ́ bàbá òun ti ń sọ̀rọ̀ nípa Abdullahi ibn Abbas kíkọ́ sọ wípé ihfadhu ansabakum ẹ ṣọ́ ìrìn ẹ̀yìn o gbogbo àwọn ọ̀rẹ́ yín ẹ ṣọ́ wọn kẹ́ ẹ bá dẹ̀ ti ṣọ́ wọn tẹ́sílù arhamakum ẹ lè máa dà mọ́lẹ́bí yín pọ̀. fa innahu la bu'da birrahimi idha qurbat. kò sí jíjìnà fún mọ́lẹ́bí tó bá ti súnmọ́ wa in kanat ba'idata. kódà bọ́nà mọ́lẹ́bí nìjì kò sí jìnà fún. bó ti jásí pé wala qurba biha idha ba'udat kò sí súnmọ́ pẹ̀lú mọ́lẹ́bí tó bá jìnà kódà bó súnmọ́. mọ̀lẹ́bí tó ẹni tó súnmọ́ yẹn bó jìnà agbọ́dọ̀ gbà pa láti wọn náà bọ̀dé yẹn ọ̀nà tó wà yìí ti jìjú mo ní wá ni màá sọ pé màá pè é nígbà tí òsín tòsí ọ̀dọ̀ mi. mo tọ́ fẹ́ fàyọ ni pé ṣé lè yàn wá lọ mú òní rẹ̀ èyí tó jì yẹn náà lè yàn ó pè ní bàbá yẹn òun náà lè hadith yẹn ni ẹ kò sí jíjìnà fún mọ̀lẹ́bí ìdákọ̀rù bá tó bá ti dé yìí tó súnmọ́ àgbẹ̀rọ̀ kó jìmọ̀ wà nǹkan kódà kó tó pé láti rẹ nìyẹn alásùnmọ́ náà ní í ṣe. wọ̀là bí ha ìdàbà ọ̀dà èyí tó dé jìnà sí yẹn kọ̀ọ̀bá wa ń tò sí a lè sọ kó ti di súnmọ́ náà nìyẹn wà nǹkan kò ṣe jẹnjẹn bẹ́ẹ̀ àbẹ́ ti bí àbúrò ìyá àbí ẹni tó gba ìyá tọ́ àbí ọgbà ìyá ìyá mọ́ra wọn iye yẹn dẹ̀ wà ṣùgbọ́n wọ́n wọ́n wà ní kútọ́ọ̀sì àwọn aṣọ tọ́kàn ní pé èyí tí eléyìí jìnà eléyìí jìnà ṣùgbọ́n òun la hadithi ni abe anisu salamu ala sọ bẹ́ẹ̀ hadithi alegbe lọ bá nẹbi àti sọ fún abdullahi náà bá ti lọ sọ wípé ẹ sọ ìrẹyìn tẹsílò arhamakum tẹ ẹ bá ti sọ ẹ máa da mọ̀lẹ́bí yín pọ̀ nítorí pé kò sí jíjìnà fún mọ̀lẹ́bí tó bá ti jẹ mọ̀lẹ́bí tó súnmọ́ yẹn kódà bó wà ní jìnàjìnà alásùnmọ́ rẹ náà ní bó ṣe já sí wípé kò sí súnmọ́ fún mọ̀lẹ́bí tó bá jẹ yìí tó jìnà kódà kó wà nítòsí rẹ àwọn alẹ torí ẹ kó gbé fò ó gbé pe pé ah, à nígbà tí ọba ti sí èèyàn ń tòsí ẹni tí wọ́n jọ tẹ̀ yìí náà ní àìrọ́ ájì dáadáa dọ́dọ̀ ẹni tó jìnnà yẹn náà. wa kullu torí gbogbo mọ̀lẹ́bí àti àtún yawm yóò wà níjọ́ gbẹ̀dẹ̀ al-qiyama amama sahibiha á wá síwájú ẹni tó jẹ́ ẹni tó ní mọ̀lẹ́bí yẹn yóò máa wá nǹkan ẹ̀ wà sọ́lá hà tọ́ba jásí pé nìyẹn da yẹn pọ̀ láyé báyọ̀ kó ti jìnà tó ajẹ́rìí gbè wà á bí kọ́tí àti ó dẹ̀ sì máa jẹ́rìí tako ajẹ́rìí tako nǹkan ẹ̀ àhà tọ́ba jásí kó já mọ́lẹ́bí yẹn gbà tó wà láyé ní Eso ìrìn yín tẹ́ ẹ bá ti ṣọ́ ìrìn yín tasilu arhamakum ẹ sì lè máa da yín fa innahu dájúdájú la bu'da rahimi idha qarabat kò sí jíjìnà fún bá ti èyí tó yẹn ó dà wà ní náà kò dẹ̀ sí súnmọ́ fún mọ̀lẹ́bí ìdábàá o wà nǹkan ti kọ́ rí ibà kódà kó wà ń tò sí èèyàn lọ́wọ́ ajá sí bóyá ẹni tó jì ní tó jì nù mọ̀lẹ́bí kó tó kàn bí ipò kẹjọ ò ní torí ẹ̀kọ́ sọ́dún nípò kéní. wà kó lọ́rọ̀ hìmì torí gbogbo mọ̀lẹ́bí àti yàtùn ìyàwó mọ̀lẹ́kẹ̀yàmẹ́ kó máa wá níjọ́ gbé dalẹ̀ kẹ̀yàmẹ́ àmọ́ sọ hìbì hà níwájú ẹni tó ní mọ̀lẹ́bí yẹn tẹ̀síhádùn láhùn ipe ó já o ọba já sípẹ́ nìyẹn já nígbà tó wà láyé. àgbọ́yé tí a bá nu hadith yìí òun náà ní pé ká mọ̀ rẹ̀ ká bá ti mọ ìrẹ́ òun ni ó já lè dá mọ́lẹ́bí yẹn pọ̀. àti wípé mọ́lẹ́bí magnet ni kíní agbérin èyí tó já sí wípé ìbátan tó jìnà a máa sùn mọ́ ni. bẹ́ẹ̀ náà ni èèyàn tó ṣe wípé al-insan al-qarib yakunu ba'ida èèyàn tó súnmọ́ yẹn á jìnà tí ìbá ti ṣe mọ̀lẹ́bí yẹn bí ẹni téèyàn kànjọ pàdé lájò ìyẹn yẹn bá dé tẹ́lẹ̀ yẹn ṣe ń ṣe sí lè yọ̀ ṣe sí wọ́n yẹn bí ni tá a máa fi gbé kínní báyìí. Ṣèyí ìbátan tó jìnnà á súnmọ́ ni. Èèyàn tó bá súnmọ́ ni á dẹ̀dẹ̀ ni tó jìnnà nígbà tí ìbá ti di yẹn. ẹ ni wọ́n dé káwọn èèyàn méjì kan máa wọn máa dà pẹ̀lú àwọn sọ̀rọ̀ láì gba yọ̀ǹda àti yíyan torí yẹn máa dẹ́rù bá àbí kó dẹ̀ máa banú jẹ́ pé àbí wọ́n fẹ́ hẹ̀ ń lé mọ̀ mí yẹn máa gba yọ̀ǹda. eré yóò lò ká èmi tó yẹ pé mí ní lo gbogbo àsìkò mi ọ̀rọ̀ mọ̀lẹ́bí ṣe rí nìyẹn lọ́ni tí wọ́n bá pé bíríkó tó wọn á tún pé bíríkó tó. àgbọ́yé kẹta tá a máa bá nu hadithi òun náà ní pé arọ́hìm mọ̀lẹ́bí tá a wí tẹ̀síkù kó máa máa sọ̀rọ̀ á dẹ̀ jẹ́rìí gbé ẹni tó bá dáa kọ́ níjọ́gbìn dàlùkìyàmọ̀ yóò sì jẹ́rìí takẹni tó bá já níjọ́gbìn dàlùkìyàmọ̀ kí kálukú wa wo bá a ti ń ṣe mọ̀lẹ́bí wa sí. tọ́wọ́ ipá ń dáa kọ́ a máa jẹ ọjà tọ́wọ́ ipá wa nù ẹni tí ń já ẹ̀já sòó ẹ̀jẹ̀ aṣọ kọ́mátọ̀ wọn wà bàjẹ́ o kọ́mátọ̀ wọn wà bàjẹ́ o tètè pẹ́ o kádẹ́sì má já fáwọn èyí tá a ti ṣe ọlọ́run ò lè forí ẹ̀jì wá ọ̀kan náà àwọn àfa wa wọ́n ní wọ́n sọ̀rọ̀ oníbídíà kan létí àfa wa wọ́n á ló ti túbá àfa ni títí ó padà gbajúmọ̀ pẹ̀lú súnnẹ̀ bó ti gbajúmọ̀ nù bídíà. ọ̀rọ̀ ni ò sí rárá ẹwà fáwọn Khalid ibn Walid radiyallahu ta'ala anhu tọ́sọ pé ọlọ́run ní jẹ́ kójú ojú òtútù láyé wọ́n tó di pa àgbà Islam àìníye ogun lálọ́ ẹ ò pé mẹ́rin tó jẹ́ kọjá jẹ àwọn mùsùlùmí nínú gaza tó afáwọn ni òjíṣẹ́ ọlọ́run jẹ́ olùdarí wọ́n sọ pé ìgbọ́dọ̀ kó mi kódà kẹrin káwọn mùsùlùmí ti pa àwọn kèfèrí yẹnkẹyẹnkẹ báyìí káwọn yẹn dẹ̀ máa sọ wọn jẹ báyìí ẹni sọ pé lọ kọ́rọ̀ ogun ẹ sáwà ń bímú ní ẹ̀wà yìí ṣùgbọ́n lọ́n fẹ́ fi ṣe ẹ̀yà ní bala and hasana káwọn mùsùlùmí wọ́n fẹ́ káwọn kan kú káwọn kúkú jẹ̀rì ọlọ́run dẹ̀ fẹ́ káwọn kan tún padà sílé káwọn tún kọ́rọ̀ ogun ǹtọ́ fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn ni wọ́n ti kó láàyè yẹn ǹgbà wọn kò mẹ́ wọ́n á pa àwọn mùsùlùmí tí wọ́n pọ̀ léyìí bí àfa Hamza wọ́n wà mẹ́ ọ̀dì aláwọ̀tálá ni. ẹ wọ́n bá àwọn àfáà ni wọ́n ti lọ sí oríṣi ogun oríṣi ogun wọ́n ṣe lọ tó káwá gbàgbé pé ogun Gaza tó mọ́ ọ̀tá àwọn náà wọ́n padà àwọn ènìyàn wálé nígbà tí àfa eh, Zaid Harisa tí wọ́n jáde láyé Abdullahi bin Rawaha àwọn náà lọ eh, Jafar bin Abi Talib náà lọ wọ́n gbé fún Khalid bin Walid sẹ́kùn ní sọ yóò fi ńlá ìdá ọlọ́run wọ́n gbé fún olówó ìní ogun yẹn wálé. ẹ wá wo sí ogun tí afárá Khalid lọ àwọn ajá pé wọ́n sáré wọn kú ni. lọ́yọ̀ pé nígbà tó wà lórí dùbúlẹ̀ àìsàn lọ́wọ́ sọ pé a ọlọ́run ò kójú ojú òtútù láyé àìníye ogun la lọ kó tó ti pa gba Islam àtúngbà Islam á lógun káàkiri ni débi gbóhùn tẹ o gbogbo arohun látòkè délẹ̀ báyìí ìdá ipa ìdà àgékùn lára ọkọ̀ gbogbo ẹ̀ ọ̀fà ọgbẹ́ ṣe gbùtùgbùtù ẹ mọ̀ bí ẹni tí ń gbọ̀ kadà ṣíṣe ọ̀kadà bíi kọ́kẹ́ lẹ́sẹ̀ kọ́kẹ́ lápá gbogbo lára yẹ́kẹ́yẹ̀kẹ́ kékun rẹ̀ ó dògùn gbogbo ẹ̀. ẹ̀ẹ́dẹ́ ọmọ ogun dáadáa. wọ́n ní gbogbo ogun làwọn lọ sí gbogbo ẹ̀bú yẹn kẹyìn kí gbogbo ara jẹ́ kìkì tẹ́ ọ gbẹ́ àwọn àwọn wa gbógun lọ ọlọ́run ò ní jẹ́ kójú ojú tutù ṣèbóun náà lòun wá fẹ́ kú òun fẹ́ kú yìí sórí ibùsùn òun gẹ́gẹ́ bí àkùnmí ṣe máa ń kú síbi ibi tí wọ́n dè mọ́. ẹ̀rí mo láti lọ dáa fi débi ilé yẹn ẹ ẹ ọgbà jùmọ̀ náà fi dé à ìwọ náà tó ti já tẹ́lẹ̀ ń bí sí lọ nìyẹn ó ti já mọ́lẹ́bí yẹn tẹ́lẹ̀ wọ́n wá lọ so wọ́n wá gbajúmọ̀ ju bó ti já tẹ́lẹ̀ lọ tí wọ́n ní à tó ó ti padà yé wáyé pé nìyẹn ti chéǹjì bí ọ wà tẹ́lẹ̀ mẹ́rọ ẹni tó wà lọ́dọ̀ Yunusa tẹ́lẹ̀ tó ti tẹ gbogbo àwọn bàbá rẹ̀ ní kẹfìrì tí ọ̀dọ́dọ̀ wọn mọ́ àwọn bàbá ti ń kírun pa ó gbé wọn kẹfìrì lórí pé báyà wọn ń dín àgbọ̀ níjọ́ jímọ̀jímọ̀ ẹ̀kọ́ bá ti níjọ́ jímọ̀ ẹlòmíì ọ̀yọ́ àdáni ọ̀bẹ ọ̀bẹ kó ń bẹ̀ pápátá bí òní sí bẹ̀ mọ́ni eléyìí náà lòun fi sè wọ́n kéferì ń tiẹ̀ ọba dọ́dọ̀ wọn mọ́ pé jàìlíyà jàìlíyà ni wọ́n tí jàìlíyà wa rọrùn bẹ́ẹ̀ yẹn máa ń gbọ́dọ̀ ẹ ju jàìlíyà yẹn ni tó fi lè kàn án kàrà ìwọ́n gẹ́ áńsà fi kà jàìlíyà àìmọ̀kẹ́mọ̀kẹ́ tẹ̀sí tó wà lára tiẹ̀ náà gan. bẹ́ẹ̀ ni àwọn ènìyàn sọ pé wọ́n yẹ ṣe mùsùlùmí sàánà wọn. pé ẹ òun ti ní islam ń dùn ká láì láì ó ti ní islam náà bàbá tí wàá kírun yẹn àwọn ní islam ṣé nítorí àwọn àbújẹkùn tó wà lára wọn yẹn ẹ ò ojú wa já ìyẹn gbọ́dọ̀ tijú o ẹ wọn wà nù àyà pé. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يكفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ọlọ́run ìyá nẹ́bí bá ń sọ fún gbogbo àwọn ẹrú mi tó ṣe pé wọ́n ti ṣàṣejù àwọn náà rí i pé kinní yìí pọ̀ ojú ń tẹ lómi o kódà lómi ọ̀yẹ́ kó ti kó ń kìlómítà ohun tí òjò ń kú òní nìgbé ń bò lòun ó dé sí i ẹlòmíì sì lè lóhun ti jù yóò máa wò wípé ibi tóhun ti sọ wípé ọ̀dàrọ̀ tóhun ti wá ní ẹ̀lẹ́ alẹ́ ọ ní màpadà bọ́kọ̀ ní mọ́ owó ò lè ṣe. Eh. ọlọ́run sọ pé láti ẹ̀fún ẹ̀sùn mi rọ̀ kíní yẹn pọ̀ nítòótọ́ gáskíà bí ẹlòmíì tó wípé ó bímọ bíi mẹ́rin márùn-ún subhanallah láì jásí pé wọ́n déwájú bàbá ọmọ pé fọwọ́ ọmọbìnrin yìí fún wa kọ́ òkú ti pọ̀ jẹ́ kúkú máa jẹ́ mọ́ lọ. èèyàn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. kọ́dà bí èèyàn padà bí jẹ́ yọ̀ kẹ́ lọ́wọ́ sí ọlọ́run ọba àlejò láti máa gbà yẹn lẹ́rú èèyàn bá ti ronú pé wàdà. ìyẹn wà lọ dà mọ́lẹ́bí yẹn pọ̀ dáadáa tí yẹn padà gbajúmọ̀ pé ah, alhamdulillah ah, àwọn náà kọ́ yìí sẹ́ni pé wọ́n á ń ké fèrè lẹ́sí padà sí rárá ah, ọmọ mi ti yí padà èyí tí ọba ti bá láyé wọn mu yọ sọ fún yẹn ni pé òun ò ní ṣe léyìí bàbá ṣùgbọ́n ìtọ́ ti jọ́ àá tètè rí i ni tó fi gbajúmọ̀ padà bó ṣe gbajúmọ̀ bí ìsáná ẹlẹ́ta pé àkọ́dà èmi tẹ̀ sí múra àti yọ̀yẹ́ kó na ọmọ mi. bí mo ti lọ wọn ni pé ọ̀tọ̀ famọlẹ́bí já kùtùkùtù tẹ́lẹ̀ lọ́wọ́ so tọ́wọ́ á fi gbajúmọ̀ ń bẹ̀ padà nígbà tó bá so bó ṣe gbajúmọ̀ ńgbà tó jà yẹn ọlọ́run ọba àlekẹ́ ọlá kí ó ti rọrùn fún gbogbo àwọn ẹni tí wọ́n ti já ọlọ́run jẹ́ wọn ò lè rí so àwọn àtàjà ọlọ́run dákun má jà wá já o. Ah, báàbù mi là tún fẹ́ wọ̀ yìí ojú ọ̀nà tún sọ wípé àlìyẹ̀kú lẹ́lmọ́wúlá ẹni mi ń fúlàn. sí ẹni tá a pè ní àlìmọ́wúlá òun ni ẹrú. ṣé o lè sọ pé ẹni dádájú èmi mi ń fúlàn látọ̀dọ̀ lágbájá mo ti wá. ìyẹn ni pé sẹ́rú náà lè kílèmù mọ́lẹ́bí tiẹ̀ ẹ ọ̀ fáwọn Yorùbá dẹ̀ máa ń sọ wípé ẹrú ní bàbá ọ̀nà ló lé kí ni ẹ wo bí ẹrú tí ọmọ ìyá yín kó ní àdáhùlọ́ tọrọ ẹrú ló pè wọ́n àwọn bíi tọrọ rà kíní kan tó kó ọlẹ́rú ni wọ́n wípé tí wọn bá sì tètè wá kó wọn wọn lọ tà wọn ní twelve twelve dollars ẹ ọ̀ pé wọ́n bá ti tẹ́tí wọn ọlọ́run lọ́mọ bíi tí ọ́ tà wọn lè kó wọn lọ síbi Chad kó kó wọn lọ ibi tó bá wù kó fún ọ̀tá kó fún wọn níbi ọgọ́rùn ọgọ́rùn kọ́ tà wọ́n káàkiri. ẹrú tó bá jẹ́rú gidi ní Islam yàtọ̀ sírú tiwọn yẹn ọlọ́run kó bá ní sí àgbọ́yé rẹ̀ yé wọn kó sì fi wọn lè túbá. ọ̀nà ẹrú jì ní òun náà ní rẹ̀. báàbù yìí wá sọ yìí pé sẹ́ni tó jẹ́rú sólè máa sọ pé ìnìmí fúlàní mi náà ní bàbá kódà ikọ̀ bàbá mi ni. قول معي معايا هيا حدثنا موسى بن اسماعيل قال حدثنا ابو واحد بن زياد قال حدثنا واهل بن داود الليثي قال حدثنا عبد الرحمن بن حبيب قال قال لي عبد الله بن عمر ممن انت قلت من سيد التميم قال من من انفسهم او من مواليهم قلت من مواليهم قال وهلا قلت من مواليهم إذا آه هذا يعني حديث ضعيف نواقي حديث تولاني nítorí pé ẹni tí ń jẹ́ bùnú hadith wọn ò mú ń tọ̀hún àmì ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ táàmà dẹ́sì ti mẹ́rin tó gbà déètì wá ó ti kó wàhálà bá irun dẹ́ni ẹ̀ ń sọ nìyẹn ẹni tá a mọ̀ tí wọ́n lọ sọ̀rọ̀ kí láwọn agbọ́rọ̀ rẹ̀ ẹ̀rí ọ̀nì Musa fún Ismail ọba wa sọ̀rọ̀ pé Abdulwahid ibn Ziyad òun náà bá wa sọ̀rọ̀ wípé Wa'il ibn Dawud al-Laythi òun náà bá wa sọ̀rọ̀ ọ̀nì Abdulrahman ibn Abi Habib òun náà bá wa sọ̀rọ̀ ọ̀nì Abdullahi ibn Umar sọ fún mi pé mímọ́ ni hàn mbolo ti wá Abdulrahman ibn Abi Habib ó Abdullahi ibn Umar sọ fún mi pé ọmọ ta ìran ẹ̀wọ́ ni wọ́. ó ní mo wá dáhùn yìí pé mi ń tẹ́ mi tẹ̀mí wọn níbi tóun ti wá nìyẹn. olótú wa béèrè yìí pé mi ni anfusihim aw min mawalihim sí láàrin wọn ni àbáwọn ẹrú wọn ó ní mo tún wá nínú àwọn ẹrú wọn. ó ní fàhálà kúlítà min mawalihim idan èé wá ṣètò lè sọ wípé nú àwọn ẹrú wọn náà ló ti wá ṣùgbọ́n àdé sì ọ̀dọ̀ àyìn ọ̀lẹ̀ ṣùgbọ́n ayé alẹ́ ìtẹ̀ àdé tí ọba ti kọ́ lọ́la láàfin àníkọ̀ bá dà wọ́n lágbàáyé dábàá nù hadith yìí tòun ta ìgbádùn rẹ̀ wọ́n ní pé kò ṣẹ̀tọ́ fún alimawula ẹrú kọ́ lọ́ọ́ fira rẹ̀ sí i ìdílé tọ́sọ ọ̀dọ́mọlúwàbí kọ̀sẹ̀tọ́ fún ẹrú fẹ́ẹ́dì ẹ̀ńsìn òun náà níran ẹsẹ̀ o kọ́ wa lọ fira rẹ̀ sí ìdílé tọ́sọ ọ̀dọ́mọlúwàbí wọ́n yóò fi sí fatahulẹ̀ afúlẹ́jìyàtà kọ́ wa ṣe pé ròyìn rẹ̀ ìpínlẹ̀ gan kó pamọ́. Mgbe o siri rí pé ọmọ ẹrú lòun ọwọ́ apamọ́ ọwọ́ fọ àwọn rẹ tí wọ́n sọ ọ̀dọ́mọlúwàbí ǹgbà wọn bí léèrè yìí pé mímọ ni à ń ó ní mí ń tẹ́ mi tẹ̀mí àwọn tó sọ ọ̀dọ́mọlúwàbí nìyẹn ọ̀rọ̀ yẹn ò tí yé rárá tó wá ń bí pé abdullahi bin umar wa ń kọ̀ rẹ̀ tẹ̀ yí pé fàhálà kúlta mi mawalihim idan a kèé jẹ́ ti bàbá àtọmọ kọ́ máa làálàá náà ṣé àwọn ẹni tí wọ́n sọ́dọ̀ wọn láàbí lọ́wọ́ tún ti sọ́dọ̀ ń bí rẹ̀ báyìí ṣé wọ́n ló ń bí ni wọ́n sọ pé àwọn ẹrú wọn náà wọ́n ṣe kí ni o wọ́n bí wọn náà nínú àwọn ẹrú wọn ni ọ́ má lọ́ọ́ fira rẹ̀ ti àwọn ọ̀gá tọ́lá àwọn náà ń dìrẹ̀ tiwọn ẹ̀rí wọn ni àgbọ́yé hadith yẹn òun ni pé kọ̀sẹ̀ tó fẹ́ni tó bá jẹ́rú kọ́ máa lọ fira rẹ̀ sí àwọn tó sọ ọdọmọlúàbí straight tí ó máa dọ́gbọ́n tọ́jú ìròyìn ti ẹ̀gẹ́ tó jẹ́ pinlẹ̀ tí wọ́n fi lè má mọ̀ bí ó ti wá ẹlòmínà ń ṣe bẹ́ẹ̀ lásìkò yìí o yóò máa wò wípé ìdílé àwọn ọ̀rẹ́ wa tó wọn lọ gbé ah, ìdílé asẹ́yìn làwà à mo lọ ti sọ wọn bá béèrè wọn ẹ̀mọ̀ kan ti ní béèrè tí wọ́n bá ń béèrè wọn lè bá ń béèrè pé

Ah, ah, ìdílé ọba là wá ọkẹ àwọn bàbá àkọlà bàrí bẹ́ẹ̀ ni tóye bá tiẹ̀ padà tóye gidi ni wọ́n bá wé láwà ni tọ àwa ni wọ́n ti lọ́mọ iye láàrin wa ni ìgbọ́n káwọn wá kọlà àwọn akọlà fáwọn ọmọ wa dé tí ọba ti kàn wọ́n parí nìyí pẹ̀lú làwọn wá ìgbọ́rọ̀ làwọn fẹ́ẹ́ fi pè ilẹ̀ rọba náà bẹ́ẹ̀ pélé rọba náà bẹ́ẹ̀ àti gidi ni gbogbo àwọn tí ń wòye àwọn kọlà bàrí àti májàmẹ́ gidi ń dín wọ̀nyí wọ́n ti ní bí wọ́n ṣe fi ra wọn ẹ bá ti jókòó báyẹn gbà pé wọ́n bẹ̀rẹ̀ pé ti yín èwo ni ṣé kọ́ lára yà fi kéré ìwọ́n tó bá wá ní kẹ̀kẹ́ wa ló dé kọ́ lára wá jàrọ́ ológun èmi èwo ni àbí ológun dú ológun dú o wọ́n sáré fún òrí kẹ̀kẹ́ tó ti ti rẹ̀ ẹ̀rí ntọ́ bá jẹ́rìn yẹn gangan mo ní kéèyàn fi tirẹ̀ kódà bí yẹn jẹ́rú yẹn wí rẹ̀ pé àárín àwọn yẹn báyìí lòun ti wà. àgbọ̀dọ̀ parọ́ rẹ̀ báàbù mi tún ni wọ́n ní báàbù mawlal qawm min anfusihim ọ̀yà. حدثنا عمرو بن خالد قال حدثنا الزهير قال حدثنا عبد الله بن عثمان قال أخبرني إسماعيل بن عبيد عن أبي عبيد عن رفاعة بن رافع أن النبي صلى الله عليه وسلم قال قال لعمر رضي الله عنه اجمع لي قومك فجمعهم فلما أدروا باب النبي صلى الله عليه وسلم دخل عليه عمر فقال قد جمعت لك قد جمعت لك قوم فسمع ذلك الأنصار فقالوا قد نزل في قريش لوحي فجاء فجاء المستمع والناظر ما يقال لهم فخرج النبي صلى الله عليه وسلم فقام بين أزهارهم فقال هل فيكم من غيركم من غيركم قالوا نعم فينا حليفنا وابن أختنا أختنا وموالينا قال النبي صلى الله عليه وسلم حليف حليفنا منا وابن أختنا منا وموالينا منا وأنتم تسمعون إن أولياء منكم المتقون فإن كنتم لأولئك فدافع وإلا فانظروا لا يأتي الناس بأعمال يوم القيامة وتأتون بالأطفال ويورد عنكم ثم نادى فقال يا أيها الناس ورفع يديه يدعوها يدعوهما على رؤوس قريش أيها الناس إن قريش هالوا هالوا أمانة من باب بهم فقال الزهير أظن يقال العواصف قبها الله لمن قريش يقول ذلك wọ́n ní mọ́wùlẹ̀ lọ́kọ́ mi ní amfusihim ṣùgbọ́n àti ìfìlẹ̀ yìí kí wọ́n ti sọ pé sánẹ́dù yìí ìyẹn náà tún lẹ̀ òun tún jẹ́ àtakò sí hadithi tàkàwájú. ṣùgbọ́n. síwájú yẹn náà a ti lè rí ìtumọ̀ fóun náà pé kẹ́niyẹn má pa ìròyìn mọ́ ni ibi báyìí lòun ti wá. ná ṣé èwo nìyẹn ṣé ìtafẹ́fẹ́ ká ẹ hasan lọ́gẹ́rì yìí ni ṣùgbọ́n kánẹ́ẹ̀dù gẹ́gẹ́ tá a wà ń bẹ̀ lọ́yìn àfi tì í ọlẹ̀ torí wọ́n pẹ̀ nìkan ní kẹ́ni ọ Ismail ibùnú ọ̀bẹ́yìí ani majhul ni rajul majhul wọn ò mọ rí wọn ní dábàá lọ́wọ́ sọ̀híhà wọn tó fi pè ní hasanu lẹ́gẹ́rì ìyẹn ni pé a rí àwọn àhàdísì míì tọjọ owó eléyìí tó fi jẹ́ ó dé dárájà hasan tó fi jágbé dábàá wọ sílẹ̀sílẹ̀ sheikh náà alalbani rahimahullah a bá níbẹ̀ tí wọ́n sọ yìí pé hadith hasan wọ́n wá ìgbóhùn hasanu lẹ́gẹ́rì ó dá kìí ṣe pẹ̀lú sanadu yìí ló fi dá ṣùgbọ́n pẹ̀lú hadith mi. tàkọ́kọ́ yẹn tàkọ́kọ́ ká òun sì bá wí wípé kí yẹn má pa ìròyìn rẹ̀ tó jẹ́ ròyìn ìpìlẹ̀ mọ́ kátẹ̀lé yẹn lè fira rẹ̀ ti àwọn ẹni tó fẹ́ sọ dọmọlúàbí ẹ wà pé Yorùbá wọn yẹn ni ọba lẹrú lọ lẹrú àbí wọn náà ló ní ẹrú kíní kan lòun sáà ni ń kílẹ̀ adìẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n bó ṣe sáré wí ṣéètì tí ẹ láì wí ẹrú sí pé inú àwọn ẹrú wọn òun ni wọn láàbùdó lẹ́ẹ̀mú ni wọ́n rò ó kọ̀rẹ́kì ẹ̀ kájẹ ní hadith náà ká má ṣe wọn wà lá hadith ọ̀hún ìfún náà ní tẹ́lẹ̀. sáàrin yẹn kílíà jẹ ìsinmi ẹ̀ wà dọ̀hún ìfún. ṣùgbọ́n ní tẹ́lẹ̀ ìtafẹ́ kà ìwọ́n fẹ́ jóyè wa wípé lẹ́ẹ̀kan náà ẹni tó bá jẹ́rù ìjọ kan kí wọ́n lọ fi ti àwọn ọ̀jọ́ yẹn pẹ́rú àwọn ọ̀jọ́ báyìí. yìí yẹn òun kẹlẹ̀ sọ pé òun wá láti fi ìdílé báyìí bí ẹni pọ́nmọ́ bẹ̀ gẹ́gẹ́ ńlá Abdullahi ibùdó máa rò correct pé sáwọn gẹ́gẹ́ wọn bí ọ àbí nínú àwọn ẹrú wọn. ó fi aṣàlàyé pé ah ẹ̀rọ nínú àwọn ẹrú wọn ah, kí ló dé òun kò fi sọ pé nínú àwọn ẹrú wọn. sùmọ́lẹ̀ kan ìgbàláàyè wà fún kó rẹ̀ tì wọ́n ìpẹ́rù wọn lòun báàbù yẹn sọ pé mawlal qawmi min anfusihim ẹrú ìjọ kan ara wọn náà ní í ṣe torí ńgbà tí o ti dọmọlúwàbí kọ́dà bó ṣe pẹ́ ń tán fẹ́ sọ dọmọlúwàbí gan ó lè fi tirẹ̀ táwọn sọ pé lágbájá mọ́wúlá kìíní báyìí ààrẹ ti kẹ́sì tẹ́ máa ń gbọ́ mọ́wúlá ẹni báyìí lọ́jọ́ ẹrú lágbájá ni wọ́n èkó ń fẹ́ sọ dọmọlúwàbí. wọ́n ní hadathana Amr ibn Khalid ọba àsọ̀rọ̀ ó ní zuhairu náà bá àsọ̀rọ̀ yìí pé abdullahi bin usman bá àsọ̀rọ̀ pé ismail bin ubaid ó fún wa nírò látọ̀dọ̀ bàbá rẹ̀ ubaid látọ̀dọ̀ rifa bin rafi ó ní àná sọ̀sọ́lá wọn sọ fún mọ̀rún bin al-khattab radiyallahu anhu títí ismaili qawmaki káwọn ọjọ́ rẹ̀ jọ fún mi fa jama'ahum Umaru wa kó ogun ọjọ́ falamma hadaru baba nabi sallallahu alayhi wa sallam ìgbà tí wọ́n wá dẹnu ọ̀nà nẹ́bì gbogbo àwọn ènìyàn dákàlà àlehi umar umar wa wọlé ti ànẹ́bì ọwọ́ à ń sọ fún ànẹ́bì sallallahu alayhi wa sallam pé qad jama'tu laka qawmi mo ti kó àwọn ọjọ́ mi jọ fún ọ bó ṣe pa mí láṣẹ rẹ̀ ọ̀sẹ̀ mi àdáyé kẹlẹ́ ansọ́ àwọn ansọ́rù bá gbọ́ ohun tó wí yẹn ọ̀kọ́ lù. قد نزل في قريش الوحي iṣẹ́ ẹyọ ti sọ̀kalẹ̀ fún nípa àwọn Quraysh wọ́n ní fọjá alimustami'un wan-nadhiru ma yuqalu lahum olùgbọ́ àti òun òye wọ́n wá dé nípa ohun tí wọ́n ń sọ fún wọn láti sọ sáláwá jáde láàrin wọn wá sọ pé alifikum min gairikum.

àwọn ẹni tí wọ́n jẹ́ àyànfẹ́ wa láti búra wípé tó wọ́n ti dára wa ara wa náà ni wọ́n ṣe ọ̀kẹ́ kí yẹn lè pè yẹn ní pè ní pè pọ́mọ rẹ̀ wàbùnà òkùtìlẹ̀ ọmọ àǹtí wa mínẹ̀ ara wa ni àwọn ẹrú wa ara wa ni wà á ń tún ti ń gbọ́ tí màá sọ tẹ́lẹ̀ yìí pé àwọn ẹni tí wọ́n jẹ́ àyànfẹ́ mi èmi ànẹ́bí wọn làwọn tí bá ti ń fáyà alásùnmọ̀ mi ni wọ́n ṣe ẹ wọ́n pé wàlí ó lè túmọ̀ kọ̀rìm alásùnmọ̀ mi ni wọ́n ṣe gbogbo àwọn ẹni tí bá ti ń bẹ̀rù ọlọ́run fa nǹkan tó mọ òlà ìkàfọ̀dà tẹ́yìn bá ti wá jẹ́ ni tí ń páyà ọlọ́run kò sí wàhálà ọmọ ẹ má wulẹ̀ fún kélékélé ike ọmọ àǹtí wa àwọn ẹrú wa ajásígbẹ́ yìí gan náà mọ́lẹ́bí mi náà ní. wà á ìlà bíbẹ̀ nǹkan fáńdòrò ẹ wòye láyà àti nẹ́ẹ̀sù bíi àmàlẹ́ ọmọ ìkẹyàmọ́ àwọn èèyàn ní kó sẹ́dínjọ́ bí nàlẹ́ ìkẹyàmọ́ téèyàn wà dé bíi asọ́ọ̀lì pẹ̀lú àwọn ẹrù nílá ẹrù tó wúwo fọyọ́ ọ̀rọ̀ ọ̀dọ̀ àǹkù táwọn èèyàn máa wá ṣẹ́rí kú lọ́dọ̀ yín. ثم نادى فقال يا أيها الناس wọ́n dà sọ̀sálà wá tún parí ọwọ́ ni mo pẹ̀ yín èèyàn wọ́n lọ gbọ́wọ́ rẹ̀ sókè ó gbé e sí orí àwọn Quraysh òní ayuhanna ẹ̀yìn èèyàn inna Qurayshan ahla amana wọ́n ní sẹ́ra àwọn Quraysh ẹni tí máa ń sọ ìgbà fipamọ́ ni wọ́n mọ̀nbáwọ̀ bíhìm ẹni wọ́n bá ṣe àbòsí sí wọn wọ́n làbá Zuhairu ni. أظنه قال العوافر ها ونكبه الله لمن خريه Ọlọ́run lérò yìí pé mo dáhùn sọ̀sọ́lá ó wí àwọn nípa sọ pé àlẹ́ àwáṣírò wọ́n sì ní ohun tí ń túmọ̀ àwáṣírò òun náà ni ààyè kan tó ṣe kórí wúruwúru téèyàn máa ń kọsẹ̀ ń bẹ̀ wípé ẹni ọba bu àwọn ọkùnrin ẹ̀sìn sí ọlọ́run ọba ni fi mú rẹ̀ gbolẹ̀ ọlọ́run yẹpẹrẹ rẹ̀ wọ́n lè mẹ́ta sọ̀tọ̀ sálá lọ́sọ̀ bẹ́ẹ̀ ìfẹ́ ni ìgbà fipamọ́ ni wọ́n. alimuhim kò lásọ̀tọ̀ kọ́ọ̀lù tá a lè múnú hadithi yìí òun ni pé ẹrú ìjọ kan ara wọn náà ká pè pé ẹrú àwọn ẹni yìí ọmọ ọ̀dọ̀ wọn ni. wọ́n lágbo yìí dábàá nu hadithi òun ni pé innal insan èèyàn á máa pọ́n lé yóò sì máa níyìn pẹ̀lú payà ọlọ́run ọba ẹni tó bá ti wá jẹ́ ẹni tí ń páyà orí rẹ̀ pọ̀ láyé ipò ẹ̀ sì ga lọ́run ìkejì tá a bá tún wọnú àgbẹ̀yẹ tá a bá nu hadithi òun ni pé ó ń sọ fún wa báwọn ọkùnrin ti ṣe nípò tó àti pé ròyìn táwọn ọkùnrin ti gbá ròyìn pẹ̀lú ẹ̀jẹ̀ àwọn ìdílé mi lọ òun ni pé lóòótọ́ ni wọ́n onígbà pípamọ́ ni wọ́n ó sì yẹ kéèyàn gbà pọ̀ mọ́ ìyá ni wọ́n ṣe. Ni àwọn tó bá fanu wọn ká dẹ̀ nífẹ̀ẹ́ wọn. ìkẹta náà gbé tábà nu hadithi òun ni pé ó ṣẹ̀tọ́ fún ẹrú ta sọdọmọlúàbí kọ́ lọ fira rẹ̀ sí ìdílé tọ́sọdọmọlúàbí yẹn èyí tó yẹ pé ń sẹ̀mí lọ́dọ̀ wọn ṣùgbọ́n kọ́ bá gbàgbé o láti sọ yìí pé àwọn ni wọ́n wulẹ̀ sọ ni ìrìn báyìí ni ìrìn ẹ̀fẹ̀mí náà ẹ wà fáwọn sọ̀háìb ẹ̀rì kan wọ́n máa ń dákọ̀ rúùmù àbí sọ̀háìb rúùmì ẹ̀rì ẹ wà fáwọn bìláàlì wọ́n máa ń wí alhabashi tọ́lọ́mọ ethiopia ni wọ́n abẹ́ẹ̀ ti gẹ́gẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ní abakiri ni wọ́n lọ́sọ̀ọ́ di kíni o lọ́sọ̀ọ́dọ̀ wọn lọ́àbí tó bá ti ń fi báyìí báyìí pé mọ́lá àbí bakiri lẹ́ẹ̀kẹ́rẹ́ á tún máa fi ìrìnàjò ẹ̀ ní àmàfi kíni o àmàfi kíni o máa lọ pé bìláàlù bùnú rọ́bà ọ̀sẹ̀ tán fẹ́ni tó bá jẹ́ rú tá a sọ dọmọlúàbí ó lè fira rẹ̀ sì dílé tó sọ dọmọlúàbí tó ń gbé lábẹ́ wọn pẹ̀lú kó sàlàyé ìròyìn tiẹ̀ náà tó jẹ́ pínlẹ̀ pẹ̀tọ̀ ṣùgbọ́n ọmọ kútọ́nu làwa kútọ́nu ní bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ á di ara ìṣẹ́yìn wà kọ́tà àtọ́ àti pẹ́lẹ̀ yìí ìkẹrin náà gbọ́ yíta bá nu hadith òun ni pé ìpayọ̀ ọlọ́run òun lọ́lọ́lá jù rẹ lọ ọlọ́lá jù yín lọ ọlọ́lá ju dúkìá lọ àwọn náà wó láti fáyọ̀ lọ. ojú ọ̀nà ẹ̀mí nì àti parí ọ̀rọ̀ títí lára sí mọ̀lẹ́bí ẹ má jájá fún mọ̀lẹ́bí wa o ká má fi mọ̀lẹ́bí wa ká má gbé sápamọ́ òun la parí rẹ̀ yìí báyìí oko ti jẹ́ ó wì náà báyìí pé ìdílé ẹrú ọba ní ìdílé yín lọ́dọ̀ pé ìdílé ẹrú ọba ní. ẹ ẹ ẹ ọ ti wá èèyàn ò wì ìdílé wọn ló ń sọ àwa la máa ń jẹ́rú ọba nítẹ̀yìn èèyàn ò wì náà ilé ọba yóò wí àyè mi sá pamọ́ nìyẹn. nígbà tẹnu yẹn ti lè máa yọ sí pé ìdílé àfáà lòun ti wá èyí kò sí á ní yọ̀ mí eléyìí. ìyẹn wì ọ̀gá máa bú níyẹ̀ kó mú màkà wà ọ̀rẹ́ ọ̀gá máa bú níyẹ̀ kó mú màkà wà àbúdé. ẹrú lè padà dúró nípa ọmọlúwàbí. abẹ́ wọn ẹni tá a dẹ́ ń wò lọ́mọlúwàbí ó lè padà dẹrú. ìbáwọn ẹni tá a bá máa pè lẹ́rú wọn padà ń jọba káàkiri ẹ lọ́wọ́ wá tán ìtẹ́ máa sọ fún yín. kílẹ̀ yẹn wà ń gbé sapamọ́ mi ilé yẹn. ojú ọ̀nà mi ní forty one ní pé ní àálẹ̀ járí àtàyè ẹni tó bá tọ́jú ọmọbìnrin méjì àbọ̀ ọmọbìnrin ẹyọ kan wọ́n fẹ́ sọ ẹ̀sìn rẹ̀ fún wa. àgbájúlọ̀ ìwà tó bá bímọ obìnrin tó fi ń tàfàlà ẹlòmíì tí wọ́n bá lóbìnrin níyàwó ẹ̀ bí báyìí á sọ pé ó díyẹ sílé sí ni ó lè máa sá pamọ́ káàkiri bí ìtàn òkè fèrè tí wọ́n fi lè má kí kókó ìwọ ọmọ á ló níyẹ ni. hànùmá gáàsì ọ̀kan ó ní àwọn èèyàn ó ń gẹ̀ wá nítorí báwọn ọmọbìnrin fàyín náà mọ́ nù sílẹ̀ bíi yòòtí náà ń tọ́lọ́ fún wa náà la bí èyí láti ṣe wípé ẹnìkan bí mo obìnrin ọkọ ọba pé ara rẹ̀ ní abúlé banet wọ́n ní ọ̀sọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn yẹn sì ní tíyẹn bá fẹ́ lọ́jọ́ iwájú ọmọbìnrin rẹ̀ ọ̀pọ̀ hmm. máa ọmọbìnrin yẹn máa pọ̀ gan náà má bànújẹ́ o ẹsẹ wọn ẹyẹ ẹsẹ ìjà wí gbogbo àwọn àlàyé ẹni tó bá fẹ́ lọ́jọ́ iwájú tó lágbára ọmọbìnrin rẹ̀ máa pọ̀. ààrẹ ààrẹ kí tẹ̀ sẹ́yìn náà ń dára ẹ̀ padà yìí nígbà wo ọmọkùnrin kú ìbọn ọmọbìnrin tó lọ lọ́kọ ní ìdí ìlú àwọn arẹgbẹ́ ló padà ń dọ́ ń sẹ́yìn lọ yẹn ìyẹn náà ó ti tó eh, yàní ó ti tó fún wa ní téèyàn bá fẹ́ lọ́jọ́ iwájú tí ó sì tún pẹ́ ọ̀rọ̀ ni òtún ti tí ó tún pẹ́ kìí ṣe fún tẹ̀mí díẹ̀ gan tí ó pẹ́ abimọ̀bìnrin púpọ̀. a aṣọ yìí pé ẹ̀rí gbígba aládá lórí ọmọbìnrin gan la rí àti ìrìtọ́ ọmọkùnrin o bẹ́ẹ̀ pọ̀ ní tọ̀hún ìgbà tó bímọ obìnrin táwọn á kún káàkiri pé kìkì dóbin náà ni wíta yọ jẹun jẹun kìkì tó omi náà ni. ẹlòmíì ò tún gba kádàrá ọjọ́ lọ fà níyà dáadáa fẹ́ yàwó kejì ẹlòmíì bá lọ pé nígbà tí wàá kóbìnrin kọ́ ebi lára ẹ ló wà àkọọ́lẹ̀ sọ yẹn látọ̀hún wá ni ipò bèrè wọ́n máa fi ń tiẹ̀ ọba àfẹ mẹ́rin obì wọ́n máa bí ẹ̀rọ ọlọ́run ọba kan ábìmọkùnrin ábìmọkùnrin ó sì bí obìnrin kórìí méje ọba tún ọ wá lẹ́nìkan tí wọ́n jọ ń ṣe pálapàla wọ́n jọ ń ṣe pálapàla àwa rí nínú àwọn àfáà tí wọ́n bá nìyẹn sọ̀rọ̀ pé ẹ má ṣe pálapàla mọ́ ẹ kúkú fẹ́ra yín gba wọn ń ṣe pálapàla ẹnìyẹn ọmọkùnrin ní bí gba tí mo ṣe pálapàla mọ́ bí wọ́n fẹ́ra wọn báyìí ọ wọlé ẹ̀ e báyìí ó fi obìnrin ni. sọrí dáadáa ni kéèyàn bímọ obìnrin ẹ̀rí fọdà àwọn ọlọ́wọ́ àánú hadithi kó ti tẹ ọlọ́run sọ wípé tóun bá fẹ́ fún ẹnìkan lájùlọ lórí ẹnìkan òun ọba dẹ̀ fún ọmọbìnrin lájùlọ jọ ọkùnrin lọ. níbi náà làdìsí tún wá lórí èyí ipe ẹni tó bá ṣètọ́jú ọmọbìnrin méjì abẹ́yọ̀kan ó tún ní ládàá kéde pa ànítọ́jú àwọn ọmọ yòókù ṣùgbọ́n tóbìnrin tún yàtọ̀ torí téèyàn bá yege lórí ẹ̀ à obìnrin ẹ̀ wò sí ohun tóun bá bá jẹ́ lọ́jọ́ iwájú ọmọ ajẹ́ ó ìyá ọkọ̀ ti jẹ́ bíntù tẹ́lẹ̀ àbí ẹ̀dí jẹ́ bíntù fún yà ó lè jẹ́ ọ̀tù àǹtí kí ló tún lè jẹ́ ó lè jẹ́ àtúnjẹ́ záwùjà yàwó àtúnjẹ́ gbogbo àwọn kìnnì ìpápátá ló ní àwọn wàjibáàtì tó tóbi tó lè pé kò sí èyí tíyẹn lè ṣe ń bẹ̀ tíyẹn òfin ní rí ọdún ọlọ́run tíyẹn bá rí ṣe dáadáa ṣé ìjẹ́ bíntù ni àbí ìjẹ́ òkùtù àbí ìjẹ́ záwọ́jà ìwẹ̀ sọ́yìn pé àwọn sẹ́kàn tí yẹn fi dẹni ọlọ́run bẹ tí yẹn bá díyàwó àbí ìjẹ́ ọmọ ni àwọn sẹ́kàn wà sọ́yìn pé tí yẹn bá ṣe lórí pé yẹn jẹ́ ìyà tí yẹn fi dẹni ọlọ́run. lọ́kàn náà afẹ́lẹ́ kan fi sọ wípé àlẹ́ ọmọ ọmọdé rọ́ṣà tún ìyá ilé ẹ̀kọ́ ni wàá ní àdádìtà ha àdádìtà jíìlẹ̀ tibal aarọ́ọ̀kì ìyá ilé ẹ̀kọ́ ni tó bá ti palẹ̀ mọ́ rẹ̀ dáadáa ó ti palẹ̀ mọ́ odidi generation kan nìyẹn tó ṣe pé pinlẹ̀ rẹ̀ máa dà ṣèpé wọ́n tọ́ ọlọ́mọbìnrin wọ́n máa fọ́ gbá wọn pàkọ́ jẹ́ kékeré obìnrin ṣe bá jẹ́ ẹ̀ lóúnjẹ bẹ́ẹ̀ sì jẹ́ ẹ̀ lóúnjẹ náà ẹ̀rọ ẹ̀rọ sáyà lẹ́kì ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ sáà kẹ́ni. ìbá jẹ́ ìlúńjẹ bẹ́ẹ̀ sì jẹ́ ìlúńjẹ tẹ́nísì ẹni ọba sọ ẹni ọba bímọ obìnrin tó bá sọ ládékúnlé ọkọ̀ mọ́ ohun tí ń sọ ni àdétúlé rẹ̀ kí wọ́n pè ẹlòmíràn mọ́ akẹ́ra ọba tí wọ́n yá mọ́jú kẹ́kẹ́kẹ́ ẹ́ ẹ́ ẹni tó bá tọ́ ọmọbìnrin méjì abẹ́yọ̀ kan ó lẹ́sùn ọ̀yà. حدثنا عبد الله بن يزيد قال حدثنا حرمل بن عمران أبو حفص التجيري عن أبي حسان المعافي عن عقبة بن عامر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من كان له ثلاث بنات وصبر عليهن وكساهن من زدته هن له حجاب من النار آه. fíhàn bá ka tíra àlẹ́ adáwì mufrad má jẹ́ fíhàn máa fẹ́ ka wa ká sì máa lo bàbá tí ń kà ẹjọ́ máa wọ́n ní Abdullahi ibn Yazid ó bá wa sọ̀rọ̀ pé Imran ó sọ fún wa ipe Abu àbí tọ́jú Abu àtẹ̀jíbi látọ̀dọ̀ àbí ọlọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ Amir ó ní mo ọlọ́run onímọ̀nkánì láwò sàlásù bẹ̀rẹ̀ẹ́dì ẹni ọba ní ọmọbìnrin mẹ́ta wọ́n sọ́bàrọ̀ àlẹ́ yìí subhanallah àti ohun tí wọ́n máa jáde lọ́dọ̀ àwọn ọmọbìnrin ọgbà kéèyàn ní sùúrù o. àwọn àfáà wa nígbà tá a fi wà láàrin wọn nígbà yẹn wọ́n ní. àwọn ọmọ tá ń bí yẹn gbogbo ògbà wọn máa jọmọ fún wa ìgbà kan bẹ tí wọn á lè sìta lọ́dọ̀ tí bàbá yẹn rí o tó pè pé sìta kìíní torí àhábìlì àsán ajẹkọmọgẹlẹ báyẹn sọ̀rọ̀ tó bá ní yẹn á lè sọrọ ikọ̀ tó da níyẹn bá fi pè lásìkò yẹn fi ọwọ́ rẹ̀ ọwọ́ tó bí Habiba ẹ wá a gẹ́gẹ́ bí ṣẹlẹ̀ kan ti ṣẹlẹ̀ láàrin ìyàwó Aisha àti Ànábì njọbi sallallahu alaihi wọ́n wá ń bira wọn wípé à ń sọ̀sọ́lá wọ́n ní ìyàwó ń béèrè pé tóun bá ń bínú bóòlù ṣe máa mọ̀ ẹlòmíràn mọ̀ tí ìyàwó bá ń bínú o bóòlù ó sì mọ̀ pé wọ́n ti ń bínú anabi sallallahu alayhi wa sallam ó ní màá mọ̀ tó o bá sọ yìí pé wa rabbi Ibrahim màá ti gẹ́ẹ̀tì kó bínú torí tó o bá bínú tó o bá wí ni pé wa rabbi Muhammad subhanallah ṣé wọ́n mọ̀ àwọn ọmọ mi yàwó ti bínú ó ní ẹ mo mọ̀ kọ́ ọ̀fẹ́ dọ́gọ́dá kọ̀ mi ọ̀wá díje ń dá bàbá rẹ̀ torí bínú bẹ́ẹ̀ rárá. tó bá ti ń bínú báyìí mo ti máa ń gbọ́ tọ́ sọ pé wọ̀rọ̀ bí muhammadin àbẹ wọ̀rọ̀ bí ibrahim mo fi ẹlẹ́dàá ibrahim mo fi búra sí sọ yìí ah, ìbínú ti dọ́dọ̀ ya ti bínú èmi lọ wá ń dákọ. ni. Ìyẹn rẹ náà mọ̀ yẹn tó fẹ́ wí ẹ bẹ́ẹ̀ ni hànàmà. ike ìgbà kẹ́ńtẹ́ tó máa jẹ́ bíntù ìgbà kẹwàá tó máa jẹ́ òtù bí àwọn pé sísá sísá Habiba ẹ àtẹ bò ní ṣe àṣà ti ra àwọn ẹnìkan kọ́ máa dàrín láàmú bákan bákan ó yẹ kó kó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbọ́rọ̀ nìyẹn lọ pẹ̀lú pé orí ètò ìbàjẹ́ orí ètò ìbàjẹ́. Ah! ẹ wò lè fi máa da bàbá yìí ò sí kojú asòro kò ní kí wọn ò ní ṣe délé ní sọ̀rọ̀ wọn bá máa lọ sí palapala. ó ní ìdí sòro pàápàá jùlọ ni wọn bá ti tárúbíyà wọn bá ti di pọ mọ ti ń dé ọdún tí wọn máa ń ṣe bẹ́ẹ̀ ọmọ rẹ ọba dọmọ ọlọmọ lógún ọ ó ṣe sòro pẹ̀lú ẹ. òrùjẹ́ ọlọ́run sọ wípé ẹni tó bá ní ọmọbìnrin mẹ́ta wọ́n sọ́bàrọ̀ àlẹ́ yìí ó dẹ̀ ní sùúrù lé wọn lórí wọn lórí ó ní sùúrù ló ó ní sùúrù fún wọn gan ṣe sùúrù. tọ́ba ti dàbí kó ge yẹn ẹ ẹ ọ̀sọ́gbọ́n tó lè dá sí o ó ṣe sùúrù. wọ́n kẹta hóun kódà ìyá wọn lè fẹ́ máa bínú ẹgbẹ́ àwa ọmọge mo fẹ́ wọ̀ náà èmi ni èmi ni mo jọ́ lórí ilé yìí ọtí ọtí dáhùn lákẹ́ntì ẹ̀ ní èmi ní ń darí léyìí mímọ́ làkóso léyìí ẹ tọ́ bá ṣe tán kíní orí mi ò dé. wọ́n kàtà hónà mí ń jí dàtí he àti ohun tó jójú sí àwọn adájú mọ́ obìnrin òun ni ká máa dáṣọ fún wọn. àáfi ọ̀sán kóbìnrin láti kékeré rẹ̀ nínú ojúṣe wa nìyẹn wọ́n máa dáṣọ fún yàtọ̀ ìyá ajé kọ́ mọ́gẹ́ fírì sí yẹn a lè bá yẹn sọ̀rọ̀ kódà o gbogbo àwọn táwọn ló gbèjà yín yẹn lọ chéǹjì ẹ̀ àwọn ọmọ ọgbà ọwọ́ bọ̀bọ̀bọ̀ ń dòdò ṣùgbọ́n máa dáàlì ó yẹ kí wọ́n láǹfààní ṣé kí báyìí yẹn máa lọ bí iṣẹ́ mi tó yẹ tí wọ́n lè wá ṣé mo ní kí wọ́n á kí ní dáàbì wọ́n ní wọ́n á kí ní àbú mi bóòlù ẹ̀kọ́ yín kí ní kàmí ọ̀ ìbẹ̀rù yẹn máa dínkù tí rọrọ̀ bẹ́ẹ̀ bá ń tẹ̀lé. a lè ṣàṣìyà tí bàbá ọmọ fi dápara ó máa fẹ́ ṣe kéde kó wọ́n fẹ́ kó wọ́n bàjẹ́ lélẹ̀ yìí. bàbá wọn dápara òsì wa lọ bá ń ṣe kínní ó wà ní igbá kan láti lè kò pé tó bá dásì kò bá yí kọ́ máa gẹ̀ẹ́sì àwọn àtẹ̀lé ìpójú yẹn ti pọ́n pé ah, kílé tó fi ṣe kínní báyìí ó ti wọ́n kẹsà hóòlù ó ẹ̀rí nínú ohun tó ní nínú ọrọ rẹ̀ ọ̀rẹ́ ẹ̀fẹ́ ó gbowó lápò rẹ̀ tọ́mọ ó rí dáadáa báyìí má o tí ó rí i pé ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ owó rẹ̀ gẹ́gẹ́ ló mú jáde ìmọ̀rù yẹn ó ti gbó àti pé mo rí pé ọ̀kẹ́ ló ń pààrọ̀ sí àwọn rà mí àwọn dáadáa tó fún pé tó o ẹ̀rí. minan nas àwọn ọmọ yẹn dẹ́sì máa dí gàgá ẹ̀ sí òfin ni wọ́n ní ọlọ́run ní ọ̀gbìn dàlọ́ ẹ̀yà wọn àwọn ọmọbìnrin yẹn àwọn ni wọ́n máa sọ oníwọ́n ní ọlọ́run. àgbọ̀yé sábà nù hadith yẹn ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìkan nípa ẹ̀tọ́ ọmọbìnrin ṣé ká fóbìnrin lẹ́tọ́ ẹ̀ nítorí pé wọ́n lẹ láti lè sojúṣe fúnra ara wọn. ẹnìkan aṣọ kan sọ sọlá ti sọ tẹ́lẹ̀ yìí pé ẹnì ọ̀hárídjú akọ̀tọ̀ àìfẹ́yìn èmi gbà yí pẹ́sẹ̀ lọ́jẹ́ káṣí ẹ̀tọ́ àwọn méjì dùn wọn ẹ̀tọ́ obìnrin àti ọmọ òrukàn ẹ̀tọ́ ọ̀lẹ làwọn méjèèjì ọ̀lẹ lóbìnrin ọ̀lẹ lọ́mọ òrukàn tí ẹ bá fẹ̀tọ́ wọn dùn wọn ẹ̀ṣẹ̀ sódì ẹlòmíì ọmọbìnrin mi tó bá ní ìsìjú dáadáa kódò lè fẹ́ràn àwẹ̀ kò ní kọjú dá bàbá ẹ̀ tó bá ní ìsìjú ìyẹn gẹ́gẹ́ lè máa béèrè tó ní sẹ̀rí àti dákọ èyí tó súnmọ́ wa wípé ìyẹn sì sùúrù lé wọn lórí ó dẹ̀ tún wọṣọ fún wọn wọ́n dákọ aṣọ bẹ́ẹ̀ ni ó ti yẹ wá wípé ọ̀ṣọ́ ká máa ṣe fáwọn obìnrin àwọn ọmọbìnrin wa ẹ̀rí ṣùgbọ́n sọ̀tà bá ṣe fún wọn ká má lùmú fún wọn o ká sì má ṣe tàtú fún wọn nígbà àwọn ò sì bu ọwọ́ ni ama má jẹ́ wọ́n máa kun kun nǹkan sí èdè àbójú ìyẹn máa fa fìtínà ṣùgbọ́n kó wọṣọ tó dà ẹ́ kó má máa kun àtíkè sí àtíkè pupa tí ọmọ òfin ní ti kàwé àbí tọkùtọ̀ tó ń tọ́ sẹ́yìn jù ìró obìnrin elétìrò ẹ̀ ṣùgbọ́n lẹ́ẹ̀dì ni ẹja pè wọ́n fà tó ṣe pé wọ́n bá ti rí wọ́n ti rí pé zaniya lélẹ̀ kọ́ a sọ pé ah, àwọn afáàlẹ́ wọn ka tẹ́lá fún wa pé ká ìrọ̀ sí ìkáwé lè nìkan aṣọ ni aṣọ aṣọ tó dáa hmm, òrìn ká dáa fún èyí tí ó bó òhò èèyàn ní sọ pé àmọ́ fẹ́ dun ọmọbìnrin mi nú ọwọ́ á ní kí wọ́n bọ ọ̀rẹ́ yìí tó ṣe pé ọmọ rẹ̀ sì ti bàlágà ò ti ń ṣe háì oníkun ọ̀rẹ́ yìí tó fún gbogbo fún rẹ̀ mọ gbogbo ìgbàlùkọ́ oníkun ọ̀rẹ́ fún pé ìwọ́n fẹ́ kọ́ ọmọ tiẹ̀ náà wà pàǹtà ní ọ̀dà ẹja kí èso àwọn ọmọ wa ọ̀hún kọ́lọ́n kó sànù wa. ọ̀yà. حدثنا فضل بن بكير قال حدثنا كيف عن سرحان بن قال سمعت ابن عباس عن النبي صلى الله عليه وسلم قال ما من مسلم تدركه الاثنتان ويحسن صحبتهما إلا دخلتاه الجنة. àtọ́fún ẹgbẹ́ náà gbọ́ yé hadith yẹn òun ni pé ẹ̀tọ́ obìnrin tún kan pa torí wọn lẹ̀ láti ṣe ojúṣe wọn fúnra ara wọn. ìkejì ni pé ọlá ká náwó lórí obìnrin ká ṣe dáadáa sí wọn tún jùlọ ká náwó fáwọn ọmọ yòókù náà àgbàládá lórí ọ ṣùgbọ́n ká tún náà fọmọ obìnrin ìyẹn tún lágbára. ìkẹta tún ni wípé àwọn ìyá àti bàbá gbọ́dọ̀ ṣàkólé kí ọmọbìnrin wọ́n dà nú ẹ̀kọ́ táwọn àfáà fi kọ́ wa gan ni pé a gbọ́dọ̀ já àwọn ọmọbìnrin wọn máa jáde káàkiri kíra ikú wọn lọ ilé ẹ̀kọ́ wọ́n fẹ́ kó ṣeré kí díẹ̀ kó náà tẹ̀ gbádùn ẹ̀mí rẹ̀ ọba délẹ̀ sàúndí lónìí kó lẹ́yìn wọn fẹ́ béèrè yìí pé tí ò sáwọn ọmọge ni aláì àwọn náà sì fi obìnrin púpọ̀ bá náà ti máa ń bì yẹn wọ́n dò ní rí wọn hmm, wọ́n bá tó bíi mọ́yámọ́ gírídì ó súnmọ́ kí ẹ máa ráwọn díẹ̀ díẹ̀ sílẹ̀ bá sùn ẹ sọ pé tó wà nù sẹ̀ríà náà ni pé òru làwọn obìnrin fi bójú ẹsẹ kojú mọmọ àìnítìjú nìyẹn ó dẹ̀ sì lè fa wàhálà ọjọ́ iwájú fáwọn ọmọ yẹn wọn lè padà di oníranù onípalapala ẹ̀rí ìyá àti bàbá gbọ́dọ̀ ṣe àkólé kí àwọn ọmọbìnrin ní títọ́ kí wọ́n dẹ̀ fọ̀ wọ́n mọ́ dáadáa nílàákàyè nítorí pé àwọn ọmọbìnrin yẹn wọ́n máa ti sábà bí àti gbé wọn wà lójẹ́nà kódà ipò wọn á tún ga lálùjẹ́nà pẹ̀lú sábà bí àwọn ọmọbìnrin tó tọ́ yẹn. hadith mi tí wọ́n á kà fún alábẹ́ kásìtọ́jú ọmọbìnrin. òun ni hadathani al-Fadl al-Fadl bin Dukayn òun ni hadathani Qitr Qitr Qitr sọ́kọ́ wà látọ̀dọ̀ Sharhabil ó ní mọ̀gbẹ́ ibn Abbas tọ́lọ́wà látọ̀dọ̀ àti sọ̀tàlá tí ó ní ọmọbìnrin méjì tí wọn wá ṣe dáadáa sí wọn ẹlá àdìkàlàtàhù lè jẹ nẹta àfi káwọn ọmọbìnrin méjèèjì yẹn mu wà lójọ́nà àṣẹni tí bá bímọ ọkùnrin kẹ́kọ̀ọ́ yà tètè bẹ́ lóhùn rẹ̀ kíkọ́ lọ́hùn mọ́bìnrin wá mọ́wọ́n ọ̀dẹ̀ ẹ̀bí wá kó ọ̀dẹ̀ ẹ̀bí tó méjì wọ́n fi lè wọlé sínú ẹni tí àwọn ọmọbìnrin yẹn máa mú wà lójọ́nà kọ́lọ́hùn jẹ́ àwọn ọmọ wọn bá wa ṣẹ̀ fi hàn àti nàbí láyé Ibrahim aleyhisselam ti sí àwọn ànẹ́bí ọlọ́run náà sì nìyà wọn a máa sàkàsí ẹni tí ọba bímọ atọrọ mọ wọn bá tún wá bímọ wọn tún bẹ lọ́run lórí ẹ Rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yunin waj'alna lil muttaqina imama aláwọn fún wa ní àwọn ìyàwó àtàwọn ọmọ wa yìí tó máa jẹ́ tuntun ojú fún wa ẹ̀rí káwọn náà ká má yé máa ṣàdúrà yìí ọlọ́run já àwọn ọmọ wọn sẹ́sìn o wọ́n jẹ́ wọn ṣe tí wọ́n lọ́tọ̀ nípa tàìdá o wọ́n yẹ pé ń pa ti dáadáa àwọn míì máa ń sàdúrà bẹ́ẹ̀ ẹni tí ń ṣe súnà wọn ní ṣe tiẹ̀ lọ́tọ̀ ni ọlọ́run má jẹ́ wọn ṣe tí wọ́n lọ́tọ̀ ń pa tàìdá ẹ́ àwọn ọmọbìnrin dápọ̀ ẹ̀rí pa ní sọ̀sọ́lẹ́nu hadith kan pé àwọn àwọn obìnrin kọ̀ wọ́n láwọn ò ní pé àwọn kan pé ní wọn ni Khadija ẹni àlùjànnà ni Khadija ẹni wọn lè Fatima òun lọ jẹ́ aṣáájú àwọn obìnrin tí wọ́n wà lè jẹ́nà nínú wọn náà ni Mariam ha òun lọ lọ́lá jù nínú àwọn obìnrin kíni àwọn obìnrin bani Israel nínú wọn náà ni Asia Asia ìyàwó Firaun tó yẹ pé odidi ilé kan Ọlọ́run ti di ẹ̀jẹ̀ kọ́ fóun lálùjẹ́nà báyìí àwọn obìnrin nìyẹn àwọn obìnrin tó ṣe pé wọ́n ti sóríire wọ́n ti rọ̀pọ̀ ọjà irú wọn làwọn ya wa àyìnṣà ọjà lọ́ta lánàá àwọn obìnrin nìyẹn tó ṣe bíi tọrọ obìnrin ọjà àgbàgbọ́ òbí mọ obìnrin. ẹ ò pé ìyá mọ́ríà mú jọ́ kínní àná ìbọ́kùnrin lòun náà rí gbà tó mọ báyìí olóhùn bíi ní kínní ọ obìnrin lọ́wọ́ àgbàlá jẹ́ yìí á ọkùnrin ò sì jó obìnrin òun fẹ́ kọ́wọ́ yìí máa mójútó mọ́sálásí mi ṣé ta bá bìyànjẹ lè mọ́mù tó jó obìnrin jọ́ márùn-ún kọ́ sáà ní kírun ni. tí màmá ọba bímọ ṣé ọdún ogójì ọjọ́ làbí láàbì sí mọ́sálásí gbogbo ọ̀dẹ̀ sí mọ òun náà ní ń ṣáájú wa ẹ wá ohun tí mọ́rí àwọn padà yà gbàtí òbí mọ́ kọ́ òbí mọ̀ ìmọ̀ òun náà ní ìmọ̀ ìmọ̀ lóòótọ́ àwọn kẹ̀kẹ́ ń bẹ tó ṣe pọ́kùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe obìnrin ò lè jẹ́ ànẹ́bí ọlọ́run ọlọ́run Ah, obìnrin bẹ́ẹ̀ náà nẹ́bí ọlọ́run wọn bá ní kọ́ sáwò wọn ní náà nìyá musa bẹ́ẹ̀ ah wóróworó lélẹ́yìí tààrà lọ pé ṣé ọ̀rọ̀ náà ni ọ̀dà kòkòrò yín wà ńkọ́ sánẹ́bí ọlọ́run náà ni kòkòrò yín tani wà ń jíjẹ́ fún mo kòkòrò yín tí ń ṣe wá sí ibi ẹ̀ àbí tí àwọn ọlọ́run fi rẹ́ kòkòrò yín. wọ́n ní tiwọn tẹ́lẹ̀ kẹ́rì kó ti wà nù áyà yìí pé látàtàmọ́nà ọmọ fàdọ́lọ́lọ́hùn ẹ má rẹ kẹhún tọ́lọ́run bá fi fún kálukú lájú lọ lórí ìjà àlè náà fèyí bọ̀n mi máa tẹ̀sẹ̀ bù. àwọn ọkùnrin nípìn tiwọn náà ní káwọn máa darí káwọn máa jẹ aláṣẹ ká máa jẹ alákòóso àwọn alálẹ́ lè ní ká ti ṣe owó wá ẹ̀yìn jókòó nílé ẹ máa patẹ́kùn. ó lè gbégbá àwọn kóra wọn sí wàhálà ní sẹ́wọ̀n bá àwọn ọmọ ṣe rí wọ́n lè gbómi gan ni wọ́n á máa ru gàrí káàkiri ìgboro yóò ru yóò ru iyọ̀ ó lè máa kiri ataki ní ọmọ wa omi ò bàtà bàtà tó yẹ pé tí bá fi gbèrú ẹni ọba gbé gan yóò gbin tí ó ga arìn lọ sí gbogbo òkè àrò òkè àrò yóò gbogbo ẹ̀já yóò lọ gbogbo ọjà àgbẹ̀ kiri káàkiri ẹ wò ọmọdé ẹ yóò dé bàbá tún rú ọmọdé rú àwọn tá a jókòó lórí àga jẹjẹ wa tá a fẹ́ ra sùn a sì sọ ọ́ sí. olúwo ọ̀gbowó àní à má jẹ ààrẹ níyà wọ́n máa ro eléyìí káàkiri báyìí ó ní wọ́n máa ro. obìnrin nípìn tiwọn lórí ìjáàlì náà sí ibò mímọ tẹsàbù àwọn ọkùnrin ní tiwọn Ọlọ́run ti sọ pé tiwọn ní wọlé nìsa ìnà sí ibò mímọ àwọn obìnrin náà ní tiwọn kájẹyà kátọjú ọmọ kátúnléṣe ká sọ̀rọ̀ dẹ̀gẹ̀ ká rìn dẹ̀gẹ̀ àwọn wọn ni gbogbo eléyìí yẹn náà dẹ̀sí wúlò báwọn ọkùnrin torí ohun tá a fi ń fẹ́ wọn nìyẹn obìnrin tí bá ń sọ̀rọ̀ wùrùwùrù ẹ gbẹ́sọ̀ lè ní ó jó gbogbogbò obìnrin tí bá ṣe bẹ́ẹ̀ yọ ọkọ̀ ti sẹ́gbẹ̀ tí wọ́n bá tó wọ́n. mo lóun ṣe wá mú bí kíní sẹ̀kẹ̀rẹ̀ báyìí. tí wọ́n kọ́ sọ̀rọ̀ dẹ̀gẹ̀ kórìkọlẹ̀. èyí tọ́lọ́ ń fa wọn nìyẹn àwọn lélẹ̀ ni nígbà tí fi ń gba tiwọn nìyẹn bíbẹ̀ kọ́ ẹnìkan tí wọ́n fẹ́ yàwó òsì ọba yìí pé bí wàá ti sí gbogbo ẹ̀ kẹ́kẹ́kẹ́ kárí kòtàkòtà káwọ pàkópàkó ọba yìí pé bẹ́ẹ̀ làwọn obìnrin ẹ̀ sọ́jà kí ni mi ṣe ìbákẹ́lẹ́ là ní jọ́ni. ọyẹ kàdísì kan yòókù ká tó. حدثنا قال حدثني محمد بن مسلم أن جابر بن عبد الله حدثه وقال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ثلاث بنات يقويهن ويكفيهن ويرحمهن فقد وجبت له الجنة البتة. hadith eléyìí náà làwọn alẹ́ káwọn àgbẹ̀yẹ tó wà mẹ́ ohun tí ń sọ náà ni pé ká sóbìnrin ká dẹ̀ tètè títọ́jú ẹ̀ ká mójútó òun ni ó fà kẹ́ ọ́ òun ló máa fà kẹ́ o bẹ́ẹ̀ náà lèmi wò kọ́ parí sí àbíbọ́ ni. ok qala rajulun min ba'dil qawm wasnatayni ya rasulallah àdéhùn sọ̀rọ̀ kí wasnatayni. abu nu'man wọ́n ní haddathana sa'id ibn sa'id zayd wọ́n ní haddathani ali ali yìí bá mi sọ̀rọ̀ ibn zayd haddathani muhammad ibn al-minkadir eh, wọ́n ní jabir ọmọ abdullah ọba àwọn sọ̀rọ̀ yìí kò jìṣẹ́ ọlọ́run ní ẹni tó bá lọ́mọbìnrin yu'wihun tó kó wọn mọ́ra wa yakfihin tó si tún tó wọn dáadáa ó tẹ́ wọn lọ́rùn wa yarhamuhun ó tún si wọn subhanallah àyíkọ́ tó ti ka tó ti pọ̀ ó kó wọn mọ́ra ó tó wọn ó wọn wọn lọkùnrin kan wá wà náà tó jókòó tá nẹbi ìjọ yẹn mo rò bọmọ méjì obìnrin lòún bí tiẹ̀ ọwọ abẹrẹ pé wá sinẹ tẹyìn ẹni wà yẹn kó ọmọbìnrin ti ojú méjì lọ ànẹbi ni wá sinẹ tẹyìn kódà bó ṣe pọmọbìnrin téèyàn bí òjẹyọ méjì lọ à téèyàn kó mọ́ra tó tó ó dẹ̀ sì kẹ́ rẹ̀ ó kẹ́ pé kí lọ tún lọ fẹ́ ọ̀fẹ́ so yẹtí gbọ̀yẹ̀pọ̀ dàgínà ọ̀yá yẹtí ni wọ́n rà fún ọ yìí. kí ló tún lọ fẹ́ ó ní òun ẹ láti mi mo fẹ́ kẹ́ bá ń chéńjì mo fẹ́ wọ sọ́ọ̀sì mi ọ̀dà náà ni ẹ̀rí alùjẹ́nà ti jẹ́ dẹ́dẹ́ fún bàbá àjọ ọmọbìnrin méjì hmm, báyọ̀ dẹ́yìn nǹkan tó máa wí ọ̀rọ̀ aládọ́nù eléyìí ti akọ́ iná ẹ̀kọ́ lọ́n kọjá a kàn sọ̀rọ̀ ohun tó ní ṣe pẹ̀lú wa ní jùmọ̀ àti ń bọ̀lá ju àwọn ọlọ́run àwọn máa bá tàbísírò wa lọ. ná ẹ ọ máa wà ọ máa wà ọ dàbí bá ti dá padà lọ́dún tọ̀lọ̀ wọ́n ṣe e fún àjẹ náà ọjọ́ fẹ́ dàbí. ẹ eh, mọ́gìrìbì yẹn dẹ̀yìn sẹ́wọ̀n dáadáa e ẹ̀yin obìnrin ẹ̀yin náà ẹ̀kọ́ béèrè o. ọyẹ báwọn kà báwọn kà àwọn obìnrin wọn lọ́rọ̀ púpọ̀ lónìí ẹ̀yà ẹ̀ka. kò sí kankan lórí fọmọ kíyẹn wò ó síwájú rẹ ọba sí kankan tọ́ba sí káfí rọ́ọ̀bù wọ tọ́ba kó kò sí kankan ẹ̀ wọ́n ti ẹni yẹn lè má sí bẹ́ẹ̀. ọ̀lẹ́sẹ̀ ṣùgbọ́n láyé fóun ló ti tẹ̀ fúrẹ́ẹ̀ ìbéèrè lẹ́yìn ti mú un sì sẹ́ ti gbọ́. wọ́n ní sèyàtọ̀ ọmọ jábọ́ lẹ́yìn ẹ̀sùn lẹ́sẹ̀ mọ́sálà ó lẹ́sẹ̀ tó bá yẹ kó òun ló ṣe tẹ̀fúrì kò mójútó ọmọ yẹn dáadáa ó lẹ́sẹ̀ dáadáa pẹ̀lú pọ́sọ ọmọ yẹn báṣubàṣu àmọ́ ẹ̀nẹ́dẹ̀ lọmọ yẹn jẹ́ fún náà. ẹ arínú àwọn afáwà tí wọ́n sọ pé ọ̀rọ̀ rọ́bà kìí ṣe káfíńrún kún ṣùgbọ́n arínú wọn tí wọ́n sọ pé gaskiya pé hadith jábìrù yẹn tí wọ́n tọ́ sọ ni pé kí yẹn bá fi nǹkan sí èyí tó da jù tí ẹ bá lè máa di wọn da ṣùgbọ́n àwọn sọgbẹ́ ni ó fi rọ́bà dì nǹkan ya kẹfẹ́ rí o tí ẹ bá lè máa di ó da púpọ̀ jù lọ́wọ́ àlọ́. Gbogbo ipa ló ti lórí àwọn ọmọ yìí. Ó dàbọ̀ ní kí wọ́n fẹ́ bí káfí má wílẹ̀ méjì náà. ó pẹ̀lú àdìsí àwọn akàkọ́ àfẹ́yé wọ́n máa jẹ́ àwọn obìnrin yẹn máa jẹ́ ẹ̀rọ máa jẹ́. jẹ́ ẹni tó láàbò nínú rẹ̀ bàbá àwọn ya nìyẹn ìyẹn ò pé kò ní rí kẹ ọlọ́run wà náà kò sì ní wọ ní ọlọ́run náà. wípé làkọ́kọ́ ẹni tí ó bímọ rẹ̀ nàbí ti ṣáájú ọmọ ẹ̀dẹ̀ rẹ̀ ìyẹn ò pé ànẹ́bí ọlọ́run lára bẹ́ẹ̀ ni wọ́n látọ̀ làwọn obìnrin pé nípa mímọ àti ọ̀sẹ̀ ọ̀ ẹ̀rọ ilé iṣẹ́ ìtàn wà láti fi tó mẹ́tẹ̀ nílẹ̀ pé a lè kọ́ àbí àlọ́ ọ̀sẹ̀ tó máa ń lò ní sàfihàn táwọn ọlọ́pàá. ṣé ẹ rí ọṣẹ tó bá ṣe kó máa máa ṣéǹjì ẹ̀ dáhùn ká má fi fọ̀ tí ò bá ti ní ṣéǹjì rẹ̀ ìyẹn lè fi fọ̀ dáadáa wallahu alam. àwọn ọ̀gá yẹn. Ah ọmọ tíyàwó yẹn wá gbé fẹ́yàn kò lè jẹ́ kó yẹn tọrọ ní bàbá àkọ́kọ́ nínú ṣọ́ọ̀tù gan ni pé wọ́n fẹ́ kọ́mọ yẹn wà lọ́dọ̀ yẹn wọn fẹ́ tori torí ẹni tó bá máa gbọ́ ọmọ tán ọgbọ́dọ̀ nínú àwọn ṣòrútù tí wọ́n tó lẹ́fẹ̀ẹ́ ẹni tó máa ṣe hàdọ́nà òun ni pé kọ́ máa lọ́kàn nítorí pé ṣẹlẹ̀ kẹsẹlẹ̀ lójú ayé arábìnrin kan lọ ọkọ rẹ̀ sùn pé ẹni yìí ló lò mí gbó tútù fún mo lóyún ọmọ ọ mo ṣe gbogbo àwọn akọ wọn ni má gbé fún àhàkó bí ha máa lamu tẹ́ǹkì ìwọ lọ lẹ́tọ̀ọ́ sọmọ yẹn tó o bá fọkọ mi wọ́n fi hàn pé ṣọ́ọ̀kù ni ẹni tó fẹ́ tọ́jú ọmọ ọgbọ́dọ̀ wà nílé ọkọ mi wọ́n bá tẹ̀ pín gàrí gan akọ́kọ́ lọ sọmọ yẹn á wá fa ọmọ lé pẹ̀lú pé wọ́n ti ṣẹ̀ṣà sọmọ yẹn bá ti gbọ́n gbọ́dọ̀ máa gbé tí èsì pọ́ ti wá gbọ́n débi pọ́pọ̀ kó wọ́n máa ti palapàla lọ́dọ̀ ìyá òun kọ́ ìyá lòun ọ̀gbìn àbótigbọ́n lọ́wọ́ kó máa rí palapàla sí lọ́dọ̀ ẹ ẹni sùúrù yọ mọ̀ pé òun máa ti parapara lọ́dọ̀ bàbá òun kọ́ lọ́dọ̀ bàbá lòun ò gbé ṣùgbọ́n tó wọn bá fọmọ wọn á gbé fẹ́yìn ọgbọ́dọ̀ jẹ́ kó yẹn kọ́ bàbá ẹ̀ lọ́mọ àjọ pé kó ní bàbá ọ̀rọ̀ kejì òun ni pé sọ lè fọ́ọ̀mù yẹn náà àti kìtì dáre ẹ̀lẹ́ ò kọ́ lè ń gbọ́n ló ti wà ń bí kó lè fọ́ọ̀mù yẹn ọ̀rọ̀ bá ìbùkún lẹ́tí ìfòjórìkùn èmi náà àwọn tíṣẹ̀rẹ́ àníkà ummahatu wọ́n wà mẹ́fẹ́ báyìí gbogbo mọ̀lẹ́tì ìfojú rẹ̀. ọmọ náà nìyẹn àbẹ́ ti gbọ́ mi lè dé kọ ẹni ọmọ náà ni torí kọ̀ọ̀kan níbi pa wọ́n pọ̀ tó èkó lè fọ́ọ̀mù yẹn àlà. bẹ́ẹ̀ ti gbọ́ kò lè fẹ́ o. wọ́n ní obìnrin lè sọ ìbéèrè fún ẹ̀rí wo lọ́wọ́ àfún ló lo mú kéèyàn bá lè fi múlẹ̀ ọ̀dà kéèyàn wọ́sọ̀ mí ṣe fọkàn àfi tó bá lẹ̀ nǹkan mọ́ lókun ọba yìí kọ́ lẹ̀ nǹkan mọ́ mú yẹn ọ̀dì ṣùgbọ́n pé ó lù sùtánì tẹ̀tẹ̀ ni ọba ti lù sọ pé ọ lẹ́sẹ̀ àbí bá kẹ́ ọ. torí ohun táwọn afa wa sọ dé nínú akíámù nìsa yìí pé tí ì bá ti pé ìlà ní àǹfààní ni àbá ti sọ pé a máa kọ gan ìlà gan tí ì bá ìlà abẹ́ gan tí ì bá yẹ láǹfààní àbá sọ pé a máa kọ ká tó wa sọ pé èèyàn ó di di torí pé jọ́rọ̀ sọ ni nítorí dẹ̀ máa jẹ́ sùtá ọ̀yẹ́ kó ṣe pé rọ̀ ọ̀sọ́ yẹn lọ́kọ́ máa béèrè lọ́dọ̀ ìyàwó ẹ̀ pé mo kẹ̀bí fẹ́ kí mú rẹ̀ máa tẹ̀jẹ̀ báyìí. <laughs> àbẹ́ ti gẹ̀ẹ́dì ẹnìkan lu mú ní gbogbo mú yẹn dẹ̀ fẹ́ yẹn sọ fẹ́ jẹrà gidi gan ni o tọ́lá dọ́rọ̀rọ̀ wà ládìrọ̀rọ̀ kí yẹn wọ́n ẹ̀mí tí yẹn máa fi ṣẹ̀tọ́ irú àwọn tàtú tán fi ń tún wọ́ àwọn nǹkan ẹ̀mí ó dín pa sàwọn eléyìí ẹ̀kọ́ sàwọn eléyìí yàtọ̀ sílẹ̀ yìí kọ́lọ́ kó sàrọ̀. ìbéèrè àwọn obìnrin tí wọ́n ní kò yẹ wọ́n ní ìjọ ọjà kí ọkùnrin kan wà fẹ́ ìyàwó kọ́ máa ti ẹ̀tọ́ rẹ̀ gẹ́gẹ́ bíi pé kọ́ máa ti rí ìbàdìbà ọ̀dọ́ láàrin wàhálà ìkọ̀dà ọjà tí gbé yẹn fẹ́ yà ó kí yẹn máa fẹ́ rẹ̀ dùn pẹ̀lú kọ́ máa bàa ṣeré nínú kẹ́ ìwọ tó ọba ráyè rẹ gbẹ má ẹni tí ọba ti ráyè rẹ gbẹ ò ní ni àti wọ́n máa ń dá pẹ̀lú jíjẹ ọlọ́run ẹ sì bá ànábì bí ti dàgbà tó ànábì ti dàgbà ìyá àwọn àyìnṣà wà bí ọmọ kékeré bí ọmọ ni àbí wọn ò tún tọ́ torí gbogbo àwọn ìyá wa Rùkọ́yà Fàtímà Zainab ọmọkòlò tó ń gbógun fádáwò tẹ kí ń sẹgbẹ ìyàwó àyíká rárá wọn ní ti sẹgbẹ wọn yìí sẹgbẹ rárá hánàlá òun yóò wá kẹ́ẹ̀dé sọ fún jìṣẹ́ ọlọ́run pé òun fẹ́ wò rẹ díẹ̀ ọ̀rọ̀ ayé rẹ gbẹ ni o tó bá ti mọ̀ pọ́ fọkọ pé mo fẹ́ wò rẹ díẹ̀ àwọn afáàfin bá wọn bà lórí ẹ̀yẹ pé ó sẹ̀tọ́ obìnrin lè lọ wò rẹ tọ́jọ́ lọ àtọkọ pé mo fẹ́ wò rẹ àwọn tí wọ́n ń pàṣìṣe tí wọ́n bá ń jọ ọdún níbi inú mọ́sálásí àwọn habasa wọ́n ju kí ni ọ̀fà wọ́n ń ṣe gbogbo ẹ̀ síra wọn olóhùn di ló ti yá ti yá kí là ń ṣe bí ọ̀sáyè ó ti yá. wọ́n dẹ̀ dúró débi pé àrà tó tún wáá dání pé ọ̀rọ̀ gbọ̀kú léjì kó ọlọ́run báyìí ní fi ń wò rẹ̀ ọ̀rọ̀ ayé rẹ̀ gbẹ́ ti o ọ̀rọ̀ ayé rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ àwòrò tó sọ pé ni ọ̀rọ̀ ayé gbọ́ dáadáa tó ti parí ó ní bẹ́ẹ̀ ni òun ti parí ó ní òun tẹ̀ tún fẹ́ wò díẹ̀ sí ó tún wò sí gbọ́dọ̀ tó parí alhamdulilah wọ́n á tẹ̀ lọ lẹ́gbà yẹn. inú ẹ̀ ló tún ṣe kí ní ẹyẹ ọ̀sà pàṣẹ báyìí ah òjijì ọlọ ẹ̀yà wa ń ṣàlẹ̀ àbí ẹ̀sìn tẹ́ ẹ̀sìn yìí ẹ̀sìn tẹ́ ẹni ah ẹ̀tún sapá sí ni àbí ọ̀sálà tún béèrè ẹ̀rí pé kí ní ẹ̀ máa wò àwọn eléyìí ọ̀bà là ká mo máa wá sí tí màá nukun nù nímú rẹ̀ wọ́n á lọ fẹ́ yìí. mo máa rí nǹkan òṣìṣẹ́ ọlọ́wọ̀n sọ bẹ́ẹ̀ nígbà ẹsìn yìí ó tún ní apá ọlápá bí ìyẹn ni. ìyáwá ìṣà lónìí òṣìṣẹ́ ọlọ́run níbẹ̀ ni mo rántí ẹsìn sùlẹ̀mọ́ máa ń níyẹ̀. wọ́n láyé rẹ̀ gbẹ̀ dáadáa nínú ẹ̀sán tó yẹ ọgbọ́dọ̀ fi dúró fi rí mi. ẹ̀ẹ́ yọ̀ọ́ láyé. ọ̀yá òjì àríkùn àti lọ́ba káàdì. bẹ́ẹ̀ òdodo òdodo. ọ̀rọ̀ wa wà ní ilé ìgbìmọ̀ àwọn àbálẹ̀ ìgbìmọ̀ nígbà tí wọ́n lè má pè é ọ̀pọ̀ ìyàwó ẹni fún àwọn káwọn bá wọ́n máa fọlẹ̀ wọ́n tẹ̀ máa ń gbé ìjẹ́ náà lọ́ta wọ́n ṣe àwọn àbáyé wọ́n ti fi àwọn tó ń ṣe àwọn. ló máa kàn. bá a ti máa lu àwọn ọmọ wa ní àwọn ibi àwọn òbí ìgbẹ́ jẹ́ ìgbẹ́ tí lọ fún ìdílé mákò ní báyé lè yẹ ọkọ ní àwọn bá jọ lọ báwa láti máa rí lórí kú pẹ̀lú bí ọ̀rọ̀ lẹ́bí yẹn ti láti ẹ̀ yíyẹ dábàá àwọn ọgbẹ́ lọ́kàn pẹ̀lú ẹ̀rí ìrìn àkọ́kọ́ nìyẹn tí èèyàn ń ṣe ìjọba ìdókòwò máa wọ ọ̀rẹ́ lọ́dọ̀ wa ní ìyẹ̀lẹ̀ ní o máa ń ṣe méjì nínú wọn fẹ́ owó ti dé nínú ọgbà olúwọlé ní ìtọ́jú ọ̀nà ó yá ayá ti gbẹ̀gbẹ̀ ní oníwáwó àwọn ọdún tó lọ yẹn àwọn ọlọ́mọ àjọ ọ̀fẹ́. tóun fi lọ pé kóun sọ pọ̀ ní. àwọn tí ọba ìwọ ti ṣe fún púpọ̀ àwọn àbàtì máa kọ́ra ọmọ níbi. ẹ rí níbi ìbéèrè alákọ̀ọ́kọ́. àgbọ̀ padà kan ni tágbà ò tí kan ni ezi ti gbogbo ọ̀rọ̀ òun ni wọn ò ní máa pè yẹn sí ẹ mọ̀ pé tòkú yẹn lọ́ máa nǹkan pọ̀ wọn bí ilé fẹ́ wó ilẹ̀ yín kẹ́ wọ́n ń jà sí sì kẹ́sì ìwọ a máa wá tán alihamudulilá mi ṣe wà yìí jáde primary school bẹ́yìn ẹ̀sìn wo pé ọjọ́ wájú ọjọ́ wájú ọjọ́ wájú àti ẹ̀mọ̀ pé bìkẹ́ òní àní sì dé bìkẹ́ tí gbogbo ẹ̀ ó sì lé òbí dá tí òní sí adé òní sí àwọn adé òní sí kẹ̀kẹ́ wọn àwọn àní sì dé bìkẹ́. ẹja máa béèrè tán dáadáa àpàjù lọ tọ́lọ́mù fún yẹn ní zakẹ́ àti yẹn fi nílà káyì tí ò bá ti kàn yẹn náà kí yẹn máa béèrè tán. àwọn kẹ̀kẹ́ ń bẹ tá a ti lùsì báyìí nísìn láwọn èyí tá àrẹ ti báwọn ní àgọ́ mẹ́ látòrí gbọ́dọ̀ yọjú bẹ́ẹ̀ ní ìsìnkú sọ pé ilẹ̀ wà kán bẹ́ẹ̀ wọ́n yọ àdá àbí nǹkan tí wọ́n fi lé yẹn àwọn aládẹ ní. ẹja máa wá tàn sòtá bá ti ń wá tàn yẹn lẹ̀ ká ti máa mọ̀ sínú àrẹ sì gẹ̀ẹ́sì tó ìpè tó bá kàn yẹn báyìí ìyẹn ò lè sọ ló fi pé àwọn ọmọ ẹni tí ọba padà du oyè lọ́jọ́ iwájú ìtẹ́ wọn máa fi ń joyè bí oyè ọba àtòyè mọ́mù àwọn oyè ìlú tí wọ́n máa ń jẹ káàkiri yẹn yóò lè sọ ìtẹ́ bíi mẹ́wàá sẹ́yìn torí gbàtà ẹ mọ̀ pé gbàtà ọmọ tó bá jọ mọ̀ ọdí òfì tó yẹ pé gbàtà òun sì ń dáhùn sọ kì í sọ àwọn ọ̀dọ́ ẹgbẹ́ rẹ̀ àárín àwọn àgbàlagbà ní bí wọn sọ kò sí tẹ̀sí wọn níbẹ̀ pátá ẹ pé bàbá èrò níìsì bí ilé ilé ike bó ṣe pinlẹ̀ báyìí níìsì mo lè sọ gbogbo ẹ̀. alẹ́ ti gẹ̀ẹ́sì ta ló gbẹ́ kànga tó yẹ pé kódà wọn ò lè dí ìbí dá omi ń bẹ́ẹ̀ nù tàbí pé àwọn tó kù fún wa ń bàbá àwọn ọmọ gbogbo kí ni ma máa wádìí rẹ lẹ láti máa tọ́jú ẹ̀ pamọ́ abẹ́rẹ́ gẹ̀ẹ́sì tọ́ba padà kan báyìí ó dìde ọ̀rọ̀ bá nìyẹn ti yé ká má gbàgbé àdéhùn ta kọ́ yẹn pé kí yẹn wá mọ́lẹ́bí yẹn mọ̀ èmi náà kàn ni o lásán tí ó kàn yẹn tí wọ́n padà máa bì yẹn lọ́rọ̀ yìí pé kàn báyìí la máa ń ké sí gbà tí ò sí náà wọ́ lọ́kàn báyìí ọ̀rọ̀ tó bá ti di bí èyí tó ṣe pa àní ṣe ṣe ìṣepá ní owó lọ dà lọ àní ẹ̀kọ́ fẹ́ wá kí ni ó tàdí ni ah, mo ní kí ni mo gbọ́ pé kí ni àbúrò mi yìí ó fẹ́ kó mọ mo sì sojúṣe fún bó lẹ́sẹ̀ tó máa dàmí láàmú pé iná tó fẹ́ sìn kankan ìyẹn ó tàdí ni ọ̀rọ̀ yẹn ò tí ì yé èèyàn wá gbọ́dọ̀ wá torí pé wọ́n máa ṣe bí owó ti dé ni tí wọ́n fi sínú yẹn yẹn mo tọ́ wá jójúṣe kí yẹn bá ṣe kí ni kí yẹn bá ṣe tí ti gbìyànjú nǹkan tí yẹn lè gbìyànjú ń téyàn tí wọ́n bá tún ti fẹ́ fi nǹkan mí lọ yẹn lọ́jà ẹ̀ sì fẹ́ wọn wo bẹ́ẹ̀ ni mo tẹ̀sí kọ́ wa làwa ń gbìyànjú àti ṣe mo rò bá nìyẹn ti yé ká má torí ẹ̀ tàbí mọ́ yín kọ́lọ́wọ́n ọba àlejò aláfọ́sà kan wàhálà kan tó lọ bá káàdùn náà. náà. torí látara bẹ́ẹ̀ wọ́n dẹ̀ kó ìlara àwọn ẹni tó jẹ́ obìnrin yẹn tó sọ fún ní àbí òtún. ẹ ẹ ṣeun àǹtí mi ẹ̀gbọ́n ìbéèrè ńlá ni ẹ̀yin tún sọ ẹ̀yin náà ti gbọ́ tẹ́lẹ̀ onímọ̀fẹ́ tún jẹ́ nǹkan sọ. wọ́n ní tọ́mọ bá ti dàgbà lọ́mọbìnrin ẹ̀ tí gbọ́ mi ọmọbìnrin tó ti dàgbà náà mo fi ní ẹja súnmọ́ àwọn ọmọbìnrin yẹn dáadáa àwa ta bí wọn tó dẹ̀ ti ń ṣe menstruation séèyàn lè kọ́ ní béèyàn ti máa ṣeré pẹ̀lọ́kùnrin nítorí pé pípọ̀ wàláyé ya dẹ̀ pípọ̀ nínú àwọn ìyàwó mi akùrẹ́ tẹ̀ tó bá jù sí báyìí kò ní ah, ah. tọba kò ní hàn ọ wá padà sọ akùrẹ́ tẹ̀lé o àwọn ẹ̀rọ pẹ̀sẹ̀ bí ìgbé obìnrin ẹ̀rọ pẹ̀sẹ̀ ìyẹn kẹjú po ni ah! pẹ̀sẹ̀ tí ìyẹn lè fọ̀ aláì àwọn sálàfù máa ń ká àwọn ọmọ wọn tí wọ́n bá a sọ̀rọ̀ pé bó sì máa lò pẹ̀lú ọkọ ni o náà. Náà. Náà náà náà náà náà ok. Wọ́n kọ́ ní sẹ́yìn. Ó ti yé, ó ti yé, ó ti yé, ó ti yé. tẹ́rẹ́ ni tó máa sojú sí yẹn ìyá ìyàwó ni ó pe ọmọ rẹ̀ arínú àwọn ọmọ wa kan hánàlá nígbà tó yọ ọmọ ẹsẹ sẹ òye ó ń ṣe ọmọ ẹsẹ sẹ báyìí wáyé àtúnṣọ́lì ó dẹ̀ ń torí wò pé ọmọdé lò gbọ́ lòun ṣe máa sọ wípé òun ṣe nǹkan bẹ́ẹ̀ lásìkò yìí tí wọ́n bá ti á béèrè pé ó jẹ́ dùn kírun tó wọ́n sọ pé òun ò ní ló fi pé obìnrin ni ọkùnrin ò lè béèrè irú àwọn òbèrè yẹn kò sì lè kọ́ ní nǹkan ti ti yé wa nípa ẹni tí wọ́n ní kọrin jọ kẹ́ pé ah, tí ẹ bá ṣe pípayọ̀ ọlọ́run ni yóò wọn bá gbé lọ bòmí ọlọ ojú ogun oṣù bíi ti rí kọjá bí àfáwọn ṣe o tí ti kọjá sílé ni ah, ah, ìyá ìyàwó ànẹ́bí ẹgbọ́n olóbi ṣe sùúrù dà mo ti èwo lẹ́ ń bi níyì ó fi hàn yí pé ojú sì máa ti ọmọbìnrin lọ́dọ̀ bàbá rẹ̀ ìyá náà wọ́n fẹ́ gbogbo àwọn tákàdá tá a máa ń rí kà bíi káwọn ọ̀yá yẹn sàtọ́lẹ̀ fọmọ wọn pé jọkọ̀ rẹ̀ wọ́n máa kọ́ máa rójú rẹ̀ ńlẹ̀ o jẹ́ ọmọ àti kìnní báyìí o báyìí láti ṣe o báyìí láti ṣe ìyá ni wọ́n fẹ́ kọ́kọ́ ṣùgbọ́n gbà tí èèyàn ọba kan kárí pọ́mọ yẹn ti ní bùkátà sí ah, ọ̀rọ̀ ni ò tí ì yé kó ti ní bùkátà sí lápẹ̀rẹ̀ ó ti ń palẹ̀ mọ́ àti máa lọlé ọkọ àwọn nǹkan tí èèyàn sọ fún nìyẹn ẹ̀rọ tí wọ́n ti ṣe fún ìyàwó àyìnṣá nìyẹn wọ́n dirí oge fún bí ìyàwó àti wọn ò ṣe nírun lórí tó wọ́n dirí oge fún wọn tí wọ́n ṣe wọ́n lọ́sọ̀ọ́ gidi wọ́n á ṣẹ̀ wá jí wọn sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba níjọ́ tí wọ́n lọ rẹ̀ àbẹ́ tí gbogbo àwọn nǹkan yẹn náà làwọn náà gbọ́dọ̀ tó ojúṣe ìyá ni ìyá ló máa pírísì ọmọbìnrin yóò kò sì sí ohun tí ò ní lè ṣàlàyé fún ọba nìyẹn ti clear díẹ̀ bẹ́ẹ̀ mà àwa ni ká sọ kìí ṣe pàwọ̀ kan nù jàmá ni wọ́n máa dìde àbẹ́ ti gbọ́ mi bá ṣe pé yọ wàá nímọ̀ ẹlòmíì lè dìde tí ó obìnrin èyí tó súnmọ́ ni jù. ẹ obìnrin kí ni ọkọ ni. ló fi já sí pé yẹn gbọ́dọ̀ wá yẹn gidi tí ó bá yẹn kọ́ mọ́ tó bá yá yìí kọ́ mọ́ màálùkàn mọ̀rọ̀ bó ti sí obìnrin ọ̀yà ọ̀yà ọ̀yà after àtẹ̀wọ̀n ni wọ́n máa gbé bí nǹkan sí. ọkùnrin àti ìgbésí pẹ̀lú òkúta máa ti wọ́n tó ní ìdílé ìjà. so ìdílé àwọn wáyé pé ọkùnrin wá sí pé wàá ọ̀hẹ̀wò. Ah. ókè tí mo yí bí òjògùn wọn yẹn ta sọ ó ṣé bá a ti ń gbọ́wọ́ ọ̀kẹ́ ẹ rí béèrè obìnrin tó ń ṣe tábùtébù téèyàn wá lérí fún pé tí mo bá ṣe lẹ́ẹ̀kejì ó jìyà ẹ̀ kódà gan ìwọ gan lọ́wọ́ máa fúláṣì mímí ilẹ̀ níwá ẹ ọ̀pẹ́ ń tóbi ìwọ̀n àdá máa ń dà sí nìyẹn yóò máa fúláṣì yóò ti múra palẹ̀ yóò máa fúláṣì òun ni èsì ìdáhùn tẹ́lẹ̀ o yóò máa fúláṣì lẹ́mẹ̀wàá abẹ́ẹ̀ sí gẹ̀ẹ́sì ó ti tẹ́ lójú ẹ̀ nìyẹn gbórí pọ́wọ́ àfa àti bẹ̀rù mi hàlọ́lá ẹ rí kéèyàn má lè rí yẹn tẹ́lẹ̀ ohun tó súnmọ́ bẹ̀rù ọlọ́run ọba òun ni kéèyàn máa dọ́dọ̀ rẹ̀ èmi dé tọ́ba wa kọ̀ jálẹ̀ tí ń wùwà rẹ̀ yẹn lọ ìyẹn lè dí ẹ̀tọ́ rẹ̀ mí kù yàtọ̀ sí sísun pẹ̀lú rẹ̀ ó tún wá lè padà kí ọrùn gbà mí tọ́lọ́ wà nú àkọọ́lẹ̀ wípé tóbìnrin bá ń fi ẹ̀tọ́ èèyàn dùn yẹn bóyá pa aláṣẹ kò ṣeé ìyẹn ni kò sí àwọn kẹkẹ kò sí àwọn nǹkan yẹn nínú nǹkan tí yẹn lè fi ba ọrùn wa bẹ tí yẹn ò ní lọ sùn sí kọ́ba yìí pé torí eléyìí ṣùgbọ́n tí wọ́n bá ṣẹlẹ̀ kejì ń ṣe báyìí fún ọ tí bá ń kọ̀ sínú pẹ̀lú ṣe sí yẹn lè yẹn lè sọ pé nǹkan báyìí lọ́fà àti ìfi ṣe báyìí fún tẹmọ̀ kọ́ wà nù áyà yìí pé ẹ̀yìn wọn ló dì níbi kíni o níbi ibùsùn wọn nítorí pé wọ́n jáde kó nínú kíni o ìtẹ̀láṣẹ yìí sáàrin yẹn ti clear tẹ́lẹ̀ ohun tí ó dáa jù wọn ni pé ká lọ bá payọ̀ ọlọ́run ìpayọ̀ ọlọ́run náà ni pé ká dọ́dọ̀ rẹ̀ nígbà tó bá yẹ ká dọ́dọ̀ rẹ̀ òun ṣe bí kábàkì fi dá padà wọ́n bá yẹ kó tún padà ṣẹ̀ṣẹ̀ tó jáde kó nú tẹ̀lé kéèyàn fún ní díẹ̀ léèyàn lọ́tọ̀ bí sẹ́rí àti tó ọ̀rọ̀ bá nìyẹn ti yé bẹ́ẹ̀ ẹ wàá lọ́rọ̀ kejì nípa tó ní ti ìhewó téèyàn bá hewó tó bá jówó tí ò nítumọ̀ bí ẹni tó he five naira tí ìlànà ìgbẹ́ tó tálákà yẹn yẹn lọ́wọ́ ni ẹ̀dá kúta ló ní five naira yìí o ìgbàgbọ́ rẹ ti fẹ́ jẹ́ bí mọ́ní ẹ̀fọn gan-an nìyẹn àárẹ̀ ti gbọ́ yẹ ni oye dàbí bẹ̀rẹ̀ ọ̀kẹ́ tí fi lọ káàkiri ó ti sọ ọ́ nìyẹn bẹ́ẹ̀ yẹn bá ti ṣe owó tó jówó gidi kí yẹn lọ èyàn ó kí wọ́n mú okùn tí wọ́n fi dì ó sì ti mọ iye tó wà nù wà á kan tó tó ní tó bá wá ó gbé fún tí ọba ti wá lèyàn wọn bá rìn ti yé àwọn láwọn bí àwọn alámójútó kan mójútó àlámọ̀ rí àwọn èèyàn nílùú èèyàn lè kó fún wọn so èèyàn ó sì máa fi lọ ibi táwọn èrò bá máa ń pọ̀ sí lèèyàn máa lọ yòókè báàgì gírìn kan bẹ tá a hé mọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ kì í ṣe mọ́sálásí o lèèyàn ó ti kéde yẹn mọ̀ pé ni wọ́n bá kéde bẹ́ẹ̀ mọ́sálásí tọ̀ ah, ọlọ́run ò ní dá nǹkan yẹn padà fún ni wọ́n máa ń wí ẹni tí bá ń lọ nǹkan a ni kò ní sọ iye owó tó tẹ́ni ẹ bá ti dé wá ti sàlàyé yẹn yọ kàn gbé tí ọba ti wá fọ́dún kan ó ti tẹ̀yàn nìyẹn èèyàn gbọ́dọ̀ hé ràkúnmí ọ̀rọ̀ bó ti yé torí ràkúnmí kí lọ fẹ́ fi hé rẹ̀ sí bọ́lọ́dún kan kò lè kú torí ọmọ àrígi ẹ̀gún jẹ ọba sì dodo odò kẹjẹgbẹ yóò mú yọ máa lọ ni títí tó lówó rẹ̀ ó fi padà gẹ̀ẹ́sì ẹ̀ kí ni wá ní wàhálà yíhe rẹ̀ ṣùgbọ́n àgùntàn yẹn lè he èyí tí máa ń korò lọ́dọ̀ àwọn tí ń sinrin nìyẹn ewúrẹ́. ìyẹn lè he náà sọ̀rọ̀ wà nù hadithi pé ni? lẹ́ka ìwọ lóní àwọn olè àbí kò fún kòkò nígbà tí bá rìn gbèrègbèrè kí kòkò ọ̀pá jẹ àbí kò sì fílẹ̀ fún ọmọ ìyá rẹ̀ míì ń mú jẹ lórí nìyẹn wà á lè ní máa ń létí àwọn èèyàn wọn bá rìn ẹdí ẹ wà á rọrọ wọn ká síbi amankim kó déjì ká wà ọsọ gẹ́gẹ́ bíi méjì ká wà báyìí èsè báyìí èsè báyìí èsè báyìí ọ bí náà hazuwa ni hazuwa ni èsè pé kó fi ṣe sí báyìí èsè báyìí èsè báyìí èsè báyìí ọlọ́wọ́ àlọ́. ẹ bí wàásù ah wẹ́lẹ̀ ẹ wá nídìí dọ́là yẹn ní àlàyé ààrẹ tíkẹ́ẹ̀tì dọ́là yẹn ní àlàyé òun ni bí àwọn nǹkan nílá yẹn náà níbi ràkúnmí bí nǹkan kan kéékèèké tí ọba ti nítumọ̀ tó ti pé nǹkan yẹn ò lè bí ìbá ti pàtẹ́wò dé báyìí lèyìn òfin wọn á sunkún wọn ní kí ló ń sunkún sí five naira tí mo sọ nìyẹn. ẹ ó súnmọ́ ká padà kan nínú àwọn ìdáhùn àkàtàjù ó súnmọ́. ká ṣe déédéé láàrin àwọn ọmọ ọmọkùnrin òun ò nídìí kéèyàn máa ra pátá lemọ́lemọ́ bòun kò sí ó di bẹ́ẹ̀ ṣùgbọ́n tó obìnrin ọ̀dà tí wọ́n yàn lọ́tọ̀. ẹ létí púpọ̀ tẹ́lẹ̀ mi máa lu títí mẹ́jọ àní sùtánì àlọ́ pé kíyàn máa lo yẹn sí ọ̀sùn sùtánì bá ti mọ níwọ̀n bá dà àwọn ọ̀rọ̀ àdéhùn ti pé àyè àwọn ọmọ ọ̀gá ìlú wa ìwé lábàá tó tó wọ̀ ọmọ bíi ìgbéyàwó àwọn ọ̀rẹ́ wa lọ ẹ̀rọ àwọn ọ̀la bẹ́ẹ̀ làwọn lábá rẹ̀ bẹ́ẹ̀ làwọn lábá wọ́n fẹ́ fi ọ̀sọ́ ṣe táwọn obìnrin yẹn báyìí ẹ bá rọ́pọ̀ tí wọ́n fi gbé wọn ilé tí wọ́n á fún wọn tí wọ́n máa lágbára